رسول الله وعلى آله وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته شو دي تيك بان نعم آه أني نعم ní last class tí a ṣe agbóhùn bí ṣúra tó abasa wa a sì sọ nǹkan tó jẹ́ nù makọ́sídò sọ́rọ̀ ara àwọn makọ́sídò ní pé kí ni objective sura ara rẹ̀ òun ni tazkirul kafiri almusagnina an rabbihim bíbàrọ̀ ìran àwọn kèfèrí àwọn tó ṣe yí pé bá tó pọ́lọ̀ bá sọ̀rọ̀ fún wọn abọ́lọ́mọ fún pòsíṣàn àgbogbo ní status wọ́n pọ̀lọ́wọ́n ọba tí a fẹ́ rán wọn létí evidence ìpéjọ alkìyà máa ń bẹ̀ pé yóò sì wà ẹ sì padà ríru orípa kìíní ìtàbà tí ń dé parí súra tẹ́ẹ̀sì rí pé bọ́lọ́wọ́n bá ṣe to súra yìí nítorí kókó ọ̀rọ̀ pé àwọn tí wọ́n lọ́rọ̀ àbí tí wọ́n lówó àbí tán ní status torí pé àwọn lọ́lọ́run fẹ́ fi lọ́ fẹ́ fi túùfù ẹ̀rì bọ́lọ́run bá ṣe to ọ̀rọ̀ rẹ̀ tó bá ti dé parí sura tó ibi tá a dúró sí oníbọ́lọ́run bá sọ wípé kútìlà ìsánú máa àpàrọ̀ kútìlà ìsán ìtumọ̀ ẹ̀ ni pé tá máa lọ kẹ́lìmọ̀ kútìlà tá a lò ó lórí òṣùwọ̀n fún ìrìnlà tó jẹ́ mọ̀mí ìlú mọ̀júhùn a máa ń lò láti fi ṣépè léèyàn pé kéèyàn sọ pé lágbájá yóò aburú ni ó jẹ́jẹ́ àbí láàánú ọlọ́run ọba ń bẹ fún àbí pípa ni ó jẹ́jẹ́ wọ́ọ̀dù yẹn papọ̀ wọ́n fi ń ṣépè léèyàn ẹ́ tọ́ but wọ́n sábà máa ń lò níbi tó bá ṣe pé èèyàn tó ṣe pé àbí èèyàn nǹkan tó yẹ kó pay attention sí kò pay attention sí pẹ̀lú lọ́lọ́run tó tọ̀ kútìlà ìsàn ọmọ nìyàn dàbí tó jẹ́ kéfèrí igbe mà jẹ́ tiẹ̀ o òfó mà jẹ́ tiẹ̀ o mọ́ àfàrà ó sì wá jálá ìmoore pátápátá báyìí máa tààjùbíyàmù pé kéèyàn máa ṣe máa ń pa déèyàn ṣe pé ah ó sì wá jẹ́ ókè títí ló lè mú jẹ́kẹ̀ẹ́sẹ̀ rí pé gbogbo nǹkan tó fi lẹ́mọ̀ jẹ́kẹ̀ẹ́sẹ̀ rí ọlọ́run bá fi hàn gbogbo nǹkan tó fi lè ṣe pé kó jẹ́ ni ọlọ́run ọba kó tẹ̀lé ọlọ́run sọ pé máa pẹ́ra ah, ò ó mọ̀ ó mọ̀ ìyá láìmoore gan o ó mọ̀ ìyá kẹfẹ́ rí gan o ẹ́ tọ́ kí ni tí mark farawo kí ni tó ṣe ó ní wípé kúfúrú àwọn kèfèrí àsìkò ànẹ́bì sallallahu alaihi wasallam ó nípa ẹ máa wò nípa ẹ̀ àkọ́kọ́ káfàrú bí wà dáa níyẹ́ ti là fọ́lọ́wọ́ bá jẹ́ ọ̀kan ṣoṣo wọn ọba ọ̀kanù

wọ́n tún tako wọ̀bí ìrìsáàlì ìrọ̀sùn pé ọlọ́run bá tẹ̀lé ó jíṣẹ́ ẹgbọ́n kàtàwí ránṣọ́ pé tó bá jẹ́ kìyàmà táwọn tó wà nínú bá wà nínú ọlọ́run sọ wípé alàtọ́lọ́wọ́ mọ̀ fún wọn ni pé alàkàtọ́ sọ

tọ̀ irú kúfù yìí ẹ̀wọ̀n nípele léyà sí mẹ́rin ó tó ń tẹ́yàn sọ pé má àtọ́ra bù wọn làwọn fi ń sọ pé kódà láfíríkà tiwa kúfù ti áfíríkà tóun lè kó sí o lè kúfù ti olùhíyà pé kó sí nǹkan míì máa ọlọ́run kó tó lè ṣe kó yẹ̀fẹ̀ máa wẹ́ẹ̀rí fún pé ọlọ́run ọba ló dá sánmà àtìlẹ̀ àà

ààrẹ tó náà palẹ̀ mọ́ owó ẹlòmíràn kọ́ yóò ní ààrẹ ah, àgbàgbà jù ẹ̀hẹ̀ so àwọn òní problem léyìn gbogbo nǹkan ní god lọ́dọ̀ tí wọn àwọn nǹkan tí wọ́n táwọn ṣe nù lẹ́yìn ìgbà tọ́lọ́run wá sọ tán ọlọ́run wá fẹ́ sọ níbi kí ni ọlọ́run ọba ti dáa ẹ̀dánà ọlọ́run ní question ọlọ́run bá ṣe ní ọlọ́run sì máa ṣe nǹkan ní question báyẹn lè tashwiq ni wípé afẹ́ kéèyàn jẹ́ ìran ká nǹkan tí ó jẹ́ òdodo ẹgbẹ́ pé èèyàn fẹ́ information tí èèyàn ọwà àfànsọ ní kwẹ́ṣàn tẹ́ni o mọ̀ sí bí ìkókè kí ní ọwà tẹ̀lé kí ní ọwà tẹ̀lé kí ní ọwà tẹ̀lé ọlọ́run bá sọ pé min ayi shay'in khalaqa ya kèfèrí tó báyìí ọlọ́run wá dáhùn min nutfatin khalaqahu faqaddara ọlọ́run bá dá níbi omi tó kéré lẹ́yìn tó dá tán ó tún wá ṣètò egun rẹ̀ ah, structure rẹ̀ ó ṣe tó ṣe déédé ó fún ní form tọ́ ọ̀rọ̀ yìí tọ́lọ́wọ́ bá sọ wípé min ayi ṣe khalaqa khalaqa min nutfatin khalaqahu faqaddara ọ̀nà méjì la fi lè tú pé kí lọ́lọ́wọ́n ọba gbà lérò pẹ̀lú ọ̀rọ̀ tọ́lọ́wọ́n bá bá ń pèpè sí ibi tóun ti dá ẹ̀dá ní ma mí ní gbà ní ìpé á ẹ̀dá tí wọ́n ń sakọ̀ yìí bá gíráǹdì ẹ̀kú yẹ ẹ̀ẹ́gbẹ̀ á láwájá tí ń sakọ̀ yìí bá gíráǹdì ẹ̀kú yẹ kọjá tí gbogbo ẹbá tẹ̀fẹ́ sakọ̀ ẹ́ tẹ́ òun la kọ́ sọ́ sí ẹ́ tí a mọ̀ pé kẹ́yẹ̀ sọ ní sí pé á wọ́n ní béèyàn bá ti ẹ̀jọ̀ pọ̀ lọ kó jẹ́ èyí lẹ́yìn pé á ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ sọ̀rọ̀ ẹran ẹ̀dẹ̀ sọ̀rọ̀ ẹran káwá ní kíní kan ni tí ọlọ́wọ́ bá máa ń lò ní máa ń pe attention ẹ̀dá sí background ẹ̀ pé tí gbogbo èèyàn bá ń sa akọ akọ òwúkọ́ sí wọ̀ akọ hmm? òtọ́ sí ọ̀nà kanu adẹ̀ ráwọn ṣàwá ìdù kùránìyà tó sọpọ̀ tẹ̀lé kùrán sọ fún wa pé àwọ̀lẹ́mù yàrá ìsàn síwà náà yìí sọ́mà nìyàn orí pé anna khalaqnahu min nutfa adá níbi fàyíṣà ohun àkọsí mú mú bí olówó dàgbàtán ní wá ń bá wa jà pé náà náà bí olóṣe yẹ náà ọ̀rọ̀ pé oníkákínù náà oníráìt yá ṣe èèyàn tààdá ìfàyíṣà ohun àkọsí mú bí wà náà sí àkàlùkà ó wá gbàgbé bọ́lọ̀ ti dá pé àà ah, ah, ìwọ tó ti bẹ́rẹ̀ jọ kò dó papọ̀ wàkọ́ọ́l ọmọ ènìyàn tààdá bẹ́ẹ̀ bá kú ọlọ́gbẹ̀ ìdìdè olùwà ní òṣè yìí tí gbogbo èèyàn bá jẹ ẹ̀fẹ́ sọ tí ń rí ẹni gbogbo mi nótùwà ní wọ́n ti dáa tí ò jábọ̀ ẹ̀fẹ́ kan lẹ́ẹ̀kú sọ ọlọ́ọ̀bá máa ń sọ yìí ìgbà mí ń bẹ ọlọ́ọ̀bá tó máa ń sọ orí ilẹ̀ ìmá ń kọ́lá attention síbi tọ́lọ́ọ̀bá ti dá ẹ̀dá láti fi kọ́ọ̀lù pé tí gbogbo èèyàn bá tẹ̀ fẹ́ sa akọ akọ ìwọ́n jẹ́ ẹ̀nà fákò yẹ́ ò ní wípé ṣé tá a bá gbé ẹ̀dá sẹ́gbẹ̀ẹ́ màálù tagbẹ́dà sẹ́gbẹ̀ẹ́ màálù ṣé tí tó bí ságbára ẹ̀dá káwé pé tó sábà tí bàbá ìkọsíkọ́ lọ́ọ̀bá kàfọ́dà pé ó ṣe lọ́gàá ó pọ̀lọpọ̀ lọ fún gbogbo ẹ̀ ṣé ẹ̀ẹ̀dá rí màálù ṣe ẹ̀dá arákọ̀ṣe sí màálù ó fi sọ̀gá plant ta ní kò lẹ́mí without plant E lè lè ni ọmọ ènìyàn jẹ́ carbon without plant kò lè lè plant ò sí nílá kájì ẹ̀dá tí ń sakọ̀ ilé ṣe o without oòrùn kò lè lè oòrùn ò sí nílá kájì pé tó bá ṣe pé tó pé bẹ́yàn ṣe wúlò tó náà bá ní èyàn bá ṣe sakọ sí ó yẹ kóòrùn ti ẹ̀rá kọ sí pé àà ah, tí ìbá ti taná sí pláǹtì kó di photosynthesis ẹ ní ló ń jẹjẹ o tó torí rẹ̀ náà ni mo fi fi ìpé àtẹ́nìkan ah, bá tẹ̀fẹ́ sakọsọ́ lọ́n èmi ní ṣe òrùn òṣé òrùn òṣé pláǹtì tó ń rọgbà èmi náà ni producers o ń bá produce nǹkan tán ẹ̀yin yìí tẹ́ padà ń sakọ̀ ní consumers lẹ́yìn o pláǹtì tó ń nílàkà kò sakọsọ́ lọ́n ẹ̀dá tó ẹgbẹ́ nìsìn ibi tọ́lọ̀m tí wá dá òun ní wọ́n ń sakọ́ ní wọ́n ń tààlé yọ ní fẹ̀yíta ó wà kọ̀símù mùsí wà náà sí àkàlù ó gbàgbé ẹ̀dá ẹ̀ gbígbé ẹ̀gbá alágbájá ah, ah, ìwọ náà lánàá yìí náà ẹ̀ ó dàbí ẹni tí ò mọ bá gírádẹ̀ tó wá sọ pé gbàtà àwọn tó kó pàmì àwọn tó mátà wọ́n láwọn kan tó ń jẹ́ ní ilé náà ló kan náà kàwẹ̀ tán pè ní aṣáájú aṣáájú aṣáájú wọ́n ń pè wọ́n ní fámílì wọn a ń gbà aṣáájú àwọn náà sàkà aṣáájú wájúlá wọ́n wá láyà sí pé nílùú yẹn wọ́n aláàpá àwọn fẹ́ fẹ́ ọmọ ọba ọba wá ní à láti léwòó ní à ọmọ ọba lẹ́fẹ́fẹ́ ní èèyàn tẹ́ mọ́ ìtanyíta láti fi ìsànlẹ̀ ní à kí sáájú ní aṣáájú ẹrú aṣáájú ẹrú ni wọ́n mí ni kí sáájú àwọn èèyàn tó ẹrú jọ ọ̀gá wọn ọ̀sẹ̀ wọ́n sọ bá wọn fún wọ́n sọ pé àti bẹ́ẹ̀ ni kòrán sọ pé kò sí ẹ̀dá pẹ́pẹ́ tán bá tẹ̀ ń sọ bí tán ti dá òun ló yẹ pẹ́rẹ́ jù òun náà wá ní wá ń challenge ọlọ́run pé náà wọn ò lè gbé méjì dé òun ni asanu bá tó sọ wípé òun ṣe mọ̀ níbi ẹ̀dá ẹ̀dá tí ń sapọ̀ ẹ̀dá tó ṣe pé nísìnyí kharaja min makhrajil bawli marratayn Eh, ibi títọ̀ ń gbà jáde lẹ́ẹ̀mejì ibẹ̀ ló gbà kọjá ẹ̀mejì ló gbà kọjá ibi títọ̀ ń gbà jáde ẹ̀mejì ló gbà kọjá ibi àkọ́kọ́ ibi títọ̀ ń gbà jáde ní sáàmù ti jáde nígbà tó tún padà á bí náà kọ lábẹ́ ìyá rẹ̀ náà fẹ̀rẹ̀ lọ́sùn jáde ìyá rẹ̀ jáde ìdákan sí wẹ́ẹ̀ ní wọ́n ń sakọ tọ́lọ́wọ́n bá máa ń kọ́ lọ àtẹ́ńṣàn ẹ̀dá sí ìpínlẹ̀ rẹ̀ láti fi sọ akọ òtọ́ sí arára ìtumọ̀ tó tún lè ní o ní wípé àà tóhun náà sì l'ẹ́kì márù ayà ni pé àà ẹ̀dá yìí tó wo bí structure òun ṣe rí ó lójú ó tó bá ronú sí bọ́lọ́wọ̀n ọba pé ẹ̀dá tí padà wá ń ṣe ogbẹ̀ nísìnyí tí ń fojú rí na tí ń fẹnu sọ̀rọ̀ tí ogbẹ̀ pé wọ́n ike ibi àtọ̀lọ́lọ́wọ̀n ọba ti bẹ̀rẹ̀ ẹ̀dá àwọn ṣé wé èèyàn ẹni ó sọ wípé ọlọ́wọ̀n ọba tó ṣe léyìí kò lágbára àti pé òun ti tó ń bá kú pé òun lè ṣe bí iṣẹ́ bóyá ọ̀rẹ́dì sọ́tọ̀ tọ́lọ̀ ọba ti sọ́ di báyìí bóyá sọ́tọ̀ tó dúó ní kò dúó náà omi lásán ni so omi wá fọ́mù ojú ó fọ́mù apá ṣe rọ ọlọ́run ọba ẹ lọ sọ pé bá nìsí kò lè because already structure ọ̀fẹ́ kan ti wà tẹ́yàn bá ti ní template ó rọrùn láti dá template tẹ́yàn ṣe padà wá ẹ̀dá rẹ̀ dáadáa ò ní template ah, pé láti sọ àtọ̀ ní structure yìí ó lè ju tó ẹ̀ pé ní dodo ní ó lè the same body yìí kí wá gbèrú ẹ̀ wá ẹ̀yìn pé tẹ́yàn bá fẹ́ rò àtọ̀ sí bá ṣe rí ó jìnà gan ju pé kan pé bọ́ọ̀dì yìí bó ṣe wá ní máa ń sọ ẹ̀ náà fún wa níbi ń béèrè ló fi jẹ́ kó jẹ́ question answer pé ẹni tẹ́ ti ẹ̀rí tí ń sakọ̀ yí o ẹbá ní obìnrin ayé iṣẹ́ ìkálapọ̀ ọlọ́wọ̀n bá máa ń sá bọ̀ ó bí question answer kí wọ́n tó fi ọkè ibo lẹ́yìn ti wá o kọ́lá èmi ni chief sáwọn pé ẹgbẹ́ ti ẹ̀yẹ́ nù òun náà ni ó give answer yóò sọ pé nǹkan gidi ni ókè ṣe ẹ̀yin kọ́lẹ̀ ń gbélé tọ̀ ni no no yàrá yẹn wọ́n kàn yọ pé ah, yàrá tó ń pariwo ilé tọ̀ ni sẹ́wọ̀n fẹ́ máa sọ fún ìyàn kí wọ́n gbé ìgbé ẹ̀yìn kọ́lẹ̀ ń gbélé sọ pé ẹ̀ẹ̀nà wọ́n ti convert pé iṣẹ́ bí ilé tẹ́ convert náà ló ń sọ ẹ̀wí ilé sọ̀lá fi ń ṣe ókè ẹ̀yìn kọ́lẹ̀ wọ́n ládùúgbò bí tí wọ́n ti máa ń yàgbẹ́ síta ni pé ẹ̀ẹ̀nà òkè lóòtọ́ àdúgbò yẹn pé ah lẹ́yìn náà ni ó mi náà ni ká ìkílẹ̀ ló ṣẹlẹ̀ ẹ̀ wọn ò fún wa lẹ́tọ̀ọ́ wa ni pé ẹ̀tọ́ wo ni wọ́n ní question bẹ́ẹ̀ ma bí èèyàn ẹ̀rọ ìfẹ́ lọ́lọ́ náà lọ owó ọgbọ́tọ̀ min ẹgbẹ́ ní yìí min ayi ṣẹ́yìn hànà ibo ni wọ́n ti dá ọ̀nà akọ́kọ́ min notepad <laughs> notepad ó tẹ́ ní ìdákọ́ ṣé wọ́n gó orí pé nígbàtí ṣe ìtọ́nù tọ́lẹ́sọ́ ti ẹ̀gọ́ tọ́lẹ́sà kọ́ ní ọ̀rọ̀ ah, kọrùmí

ẹ́ ma tún ma ń jẹ́ kéèyàn ma ma bí téèyàn ṣe ma ipe ń jọ téèyàn bá sọ ní sí pé ẹ̀ṣẹ́ ma tó bá ti fi ní tẹ̀lé ọlọ́run ni pé àánú a lè fọ́lò òfin yẹn náà tàbá fọ́lò òfin yẹn ó ní ká má jẹ rìbá if we can never be successful ó sọ yẹn pé dẹ́ a lè will never grow ẹ̀wọ̀n ìwé ti ti ń sá success growth achievement bí ẹ̀ sọ̀rọ̀ ọlọ́run wá ti fi ah, ìwọ́dọ̀ sọ gbélé yìí ma ashhadtuhum khalqa as-samawati wal ard nígbà tí mo fẹ́ ra sánmà àtìlẹ̀ mi ò pè wọ́n as witness wala khalqa anfusin kọ́lá àgbà tó fẹ́ dá wọn gan èpè wọn bí èmi ni mo kàn dán tó ìwọ́ tó sọ̀rọ̀ sọ fẹ́ àjíṣẹ́ ilé ẹ̀kan ẹ̀wọ̀n tó nígbà tó délé ayé sẹ́mi mi ò fi ọ́ sí pé okay ọ̀yà come and have a say what do you want to become? kò ní doctor mi ò fi ọ́ I don't need your opinion kí ni o fẹ́ di i want to be an IT specialist ní òkú ọ́ ní òbí òbí náà wọ́n kàn dá ọ náà lẹ́yìn ní ọjọ́ ọ̀fẹ́ǹkì ọ̀sì ṣùgbọ́n náà lọ́wọ́ sọ fún mi pé mo ní kò sàṣẹ onínànà ìlú náà gbòòrò kí ni jẹ́ growth ebi wálé ayé lòdì and even gàtẹ́yìn bá reality ni wọ́n hàn síyàn bẹ́ẹ̀ máa pé in a single exact tí yàn bá ejaculate sperm báyìí sí millions of sperm ló wà mẹ́ ọlọ́run bá wá ṣe yí pé tó bá fi lè dé tí gbogbo wáyé wọ́n mọ̀ swim around the egg ẹ́ bá ti jẹ́ millions kí mi tó dé mi ti kọ́kọ́ kú environment vagina fún àyọkọ̀ ọ̀pá àtúntẹ̀ máa yọkọ̀ àwọn kan àwọn kan wà lọ́rọ̀ tí gbogbo àwọn tí ń pa yìí náà ti yọ ní ìsìnbá ìdí ṣe béyé àbí bí ọ̀nà ìṣerínú ọlọ́run wọn náà tó pọ̀ yìí ìwọ́n tó wá dókè ó kọ̀ọ̀kọ́ ń gbúrò náà nù òfin ó sí náà ń gbà wọn pé ọlọ́run dákun náà mílíọ̀nù sí jẹ́ kójú pé olóòwò pé ọṣù ó kẹ́ decide line ẹ̀sùn wá dókè tán ẹmọ wá sọ̀rọ̀ àndì ẹgbì yìí ẹmọ sọ̀rọ̀ àndì tẹ́yọ̀ kan máa lè wọlé pín báyìí ẹgbì ó change structure ẹgbẹ́ ìbí ò lè wọlé mọ́ ò lè wọlé mọ́ wọ́n pè ní capacitation ní embryology tọ̀ náà gbogbo yòókù bẹ́ẹ̀ pọ̀ tó mílíọ̀nù yòókù ni ó dání nà nígbà tí mo fẹ́ tẹ̀lẹ́kì ẹyọ kan tó fertilize ẹgbì náà mílíọ̀nù ẹlẹ́kùn ìwé àkọwò lè mú pè ọ́ ní òpè ọ́ tó ìwọ náà lọ́gbàrá wọn sọ pé ẹ̀ẹ́n tó wá wà ń bẹ̀ wọn ni pé no no no no no no no gíní so àti kéré jù àti kéré jù lè mọ̀ bí n sọ fáwọn èèyàn pé tẹ́nìkan bá tẹ̀ ń bẹ tabalẹ̀ kan tó bá gbọ́ tó gbọ́ pátápátá lóòótọ́ ánsà rẹ̀ ò ní kọ̀rẹ́tì o bọ̀ ẹni tó bá sì sọ pé tó bá rí pé ta ló dá ọkọ́ ní bàbá ìyá mi ásàrò kọ̀rẹ́kì òun sì ní láàká ìjẹun tó sọ pé chance ló ju wálé ayé lọ ẹni pé kò sẹ́ǹkà tó dálé ayé kò sẹ́ǹkà tó dáhùn eh because issue ni pé ìwọ náà mọ̀ sọ́mà sọ fún pé lọ́lọ́já o I kept a farm somewhere àgbà tí mo fi dé ó ti dèèyàn ó lè it's a lie it's a lie or possible eh àmọ́ ó possible ìwọ yìí náà lọ sọ pé ní ṣe bí ilé ayé ìṣẹ̀fẹ̀ tó yìí nísìn ọkàn wá fúnra yìí wọ́n ń calculate irọ́ fifteen billion years ago ìmúlẹ́gùn kan wá gbá múlẹ́gùn kan kíní kan wá ṣe kíní kankan ìgbà ìgbà láwọn torí sáfẹ́ yọ lọ́rùn pé kán má sọ nìkan ló dá ọ torí náà gbọ́dọ̀ bá gan ṣe di nígbà tó wọ́n fẹ́ sọ̀rọ̀ ń pa pé ẹni ẹ̀dá tí bá ti ń takú kọ́lọ̀wọ̀n bó lè gbé òdìdí padà ọlọ́run wà kọ́lá attention rẹ̀ sí asìlẹ̀ ọlọ́run bá sọ pé was-samā'i was-sāriq wa mā adrāka mas-sāriq an-najmu as-sābiq kullu nafsin lammā 'alayhā ḥafīẓ falyanẓuri al-insānu mimmā khuliq kọ́mọ nìyẹn wo yáàrùjù mẹ́bẹ́ ilẹ̀ sóbè wà tààrọ ìbí ó ń jáde láti ibi sólù àti ibi tààrọ ibi rí hmm? ọlọ́run agbára tó sọ́tán kọ́ kí lọ́wọ́n wà sọ ìnáwó alàrọ́jẹ́ ní làkọ́ọ̀tì láti wá dá padà tó bá kú tán ká dá padà ọlọ́run bá lágbára pé sẹ́mi tí mo lè ṣe léè tó fásitì péjì ni wà lè ṣe ọlọ́run bá sáà máa ń kọ́ lọ ọmọ nìyẹn sí áfíwẹ̀ láti lè sọ pé ọ̀dá náà wáyé tí gbogbo yẹn bá tẹ́ ṣe kìfìrí ìwọ̀ pọ̀lọ̀ ẹ̀kú jẹ́ inú ma ń kọ́lá tẹ́ẹ̀ sí áṣìlẹ̀ pé wá sílù rẹ̀ náà wọ́n tó padà wá dí kò é sì wọ́n ló sọ pọ́lọ̀ ọ̀bù ní dá wo òun tó gbọ́dọ̀ ṣe kìfìrí òun dá ọ tán òun fún ọ ní ṣéèpù lẹ́yìn ìgbà tó ń wá fún ṣéèpù kan fún màsàbílà yasara fún màsàbílà ìtumọ̀ alákọ̀ọ́kọ́ ó ní wípé gbogbo nǹkan tó gbé ṣe ilé ayé ọ̀nà rẹ ọ̀nà tó tọ̀ in tó ṣe in tó di ọlọ́run ọba ṣe rọrùn ó lè mí nìrẹ́ ìsẹ̀bílù rẹ òní ẹ̀ nípa pé inna hadayna ìsẹ̀bílá imma shakiran wa imma kafur òun lọ pẹ̀lú hadithi kullu muyassarun lima khuliqa lah ìtọ́lọ̀ bá dán kálukú fún ọ́ yóò ṣe rán òun náà látọ́ rí pẹ́ta lẹ́dẹ̀ àátọ́ kulla shay'in hada ọba kí ní ti gbogbo nǹkan ló fún ní kìrẹ́ṣà rẹ̀ ó wá anytime bọ́lọ̀ bá kẹ́yìn àti pé tí o find it easy òun náà nígbà àmọ́ ń jẹ́ ọ̀nà tó yẹ kí ẹ̀ ṣe ta ẹjọ́ kí ni passion iṣẹ́ gbọ́dọ̀ jẹ́ kọ́ọ̀sì gbọ́dọ̀ sọ́ọ́dí má sọ́ọ́dí kọ́ọ̀sì ẹlòmí sórí ẹni tàì ní bá ti find wrong pé kọ́dà tó bá jẹ́ olójú oorun báyìí àwọn yóò gbó le ọba kò fi wá lè òun náà lọ́nà rẹ̀ oníkó oníkó ó fi ó rọrùn òun ni ó má fi kàtọ́ gbọ́n sọ pé máa ń búrí ẹntọ́lọ̀ bá ti fàlùbáríkà tí nǹkan fún ó dún nímọ̀ ọ́dà kọ́ mọ́ jọ̀dọ́ lómi ìṣe tí bá láti ìṣàrọ́ kò sí nǹkan kan tí sọ́fẹ́sì lè wá ń bẹ́ bí ẹ̀bá ti dún nímọ̀ pàtọ́lọ̀ bá ti nírọ̀ fún ẹ̀ mọ́ ń borí kan lọ́wọ́ fi ṣe in falẹ̀ ìzọ́ ẹntọ́lọ̀ bá ti fàlùbáríkà tí nǹkan kan fún pé bí ṣe ń ṣe ó ń lékún bí ṣe ń ṣe ọwọ́ rẹ̀ ó ń ṣe ó ń kó dún nímọ̀ mátùnága pẹ̀lú ìgbọ́ sórí èyí tí wọ́n ń wò ó lè débẹ̀ ó rò pọ̀pọ̀rọ̀ nìkan náà fi tí wà ní amúlọ́pọ̀lọ́ tó lágbájá lọ kò ní lọ ní ìsẹ̀mọ̀ wá bí ẹ̀sìn ọ̀sọ̀ ní mathematics ilé tó ń sùn ọ̀kan bẹ̀rẹ̀ ah, English tó wù fẹ̀ kan ní kan tó wà complex wà ní ojúṣe wọ́n ní àwọn ah, ọmọ mathematics ọpọlọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọpọlọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ́ tẹ́tì òkú àbọ̀ tí tó fi mọ́ tó fi gbá rírá ìyẹ́ ìkọ́lé ṣe ìṣègìlì oníníṣe ẹ̀rẹ́ lómi náà kọ́ bó ṣe mọ́ gbogbo ọpọlọ lónìí lónìí á ah, àmọ́ kí ó lè mi á kó lè àwọn náà kí ó fẹ́ ah, kí wò lè má sì tí ìhùn gan ló lórí àwọn àdúgbò àmọ́ gbọ́kọ́ lọ máa sì gẹwà lókè òkú lọ so ìtọ́lọ̀ bá ṣe ìtumọ̀ àkọ́kọ́ tó súnmọ̀ sàbílá yàsàrà ọ̀nà tí ó gbà nílé ayé níṣẹ́ àbí ní nǹkan mí ọlọ́run bá ṣe rọrùn hmm? tẹ́ẹ̀sì tọ́lọ̀ bá ti fẹ́ fún yàn lọ́nà lóòótọ́ kọ́dà nínú àwọn ẹ̀dá tọ́lọ̀ bá dá ìṣẹ́mọ̀ tẹ́lẹ̀ bá bẹ́ẹ̀ ní ti survive àwọn ẹ̀dá tó ọba bá dá omi ẹ̀ ọba bá ti sọ tó pé níṣìí pé ẹ̀ wà omi pressure tó wà ń bẹ́ẹ̀ kíníkà tó wà ń bẹ́ẹ̀ kọ́ ń survive ló yà nípa ni wọ́n ṣá ń ṣe survive ẹ̀ irú táwọn ń gbé nílùú tiwa báyìí táwọn sọ pé bọ́yá pé ah, láwọn láwọn àwọn ti fẹ́ kú padà àtún ṣọ́gbì sí ni ẹni tó ń wá rò pé lóyìn ìbúnà ṣe tó ń bá dé bẹ̀ tó ń tó tútù bá dé yóò ní àà ọ̀lá ìkọlọ̀ ṣòwò fún àwọn nàìjíríà nàìjíríà amẹ́ríkà mọ́ wa òjúbí ìgẹ́ kí ara yóò nìkan ń gbádùn bẹ́ so ibi tọ́lọ́ wọn bá dáhùn kálukú yóò ṣe ní ọmọ sàbílà yẹ̀sára ọ̀nà bí tó gbà jáde gbà tábì ọlọ́run ọba ṣe rọrùn hmm? òun náà ló kọ́ mà nítumọ̀ táwọn àfàǹtù pé ọ̀nà bí tó gbà jáde ló sì fàtán fi ń tú bẹ́ẹ̀ òní fi ṣe àpótí kọ́ bí fẹ́kẹ̀ á ní mà kọ́rọ̀ jàmínà sàbílẹ̀yìn ẹ̀ ìgbogbo tó bá jáde lójú ọ̀nà méjèèjì ojú ọ̀nà títà tí ń tọ́ àti títà tí ń yà gbẹ́tọ̀ sàbílù mùsùlùmọ̀ sàbílà yẹ̀sà pé tó gbà jáde ọlọ́run bá ṣe nìrọ̀ méjì náà ló correct ṣùgbọ́n tẹ́ bá ti wo bọ́lọ́run bá ṣe ń lò ẹ wo láàrin ìgbà tọ́lọ́run ọba dá so láàrin ìgbà tí èèyàn wà látọ̀ tí zygote wá ń dìbáyìí tí cleavage ṣẹlẹ̀ tó di sẹ́ẹ̀sì mẹ́jọ tó di 16 tó di kìíní kan ẹ́ tí ṣéèpù bẹ̀rẹ̀ sí máa fọ́ọ̀mù kò pẹ́ púpọ̀ ọlọ́run bá ló pápọ̀ dáa ṣùgbọ́n ẹ wo ìgbà tọ́lọ́run bá fẹ̀ka ti ní kó ní fọ́ọ̀mù tán kó tó jáde òun sì pẹ́ òun pẹ́ bóyá nísìnyí gbà nígbà tí wọ́n fẹ́ fi ẹ̀sùn máa ní ṣéèpù wọ́n á bí agbé bí forty days forty something days ẹ wá wo láàrin ìgbà tó bẹ̀rẹ̀ sí ní ṣègùn ní forty something days àti nine months tó bì ọlọ́run bá ní súnmọ́ tòlò súnmọ́ sàbílà sàbí tọ̀lẹ́yìn ìgbà náà sábà wá bí tán súnmọ́ àmọ́ tàwó ọlọ́run ọba ọwà pa yóò sì máa pa ọlọ́run bá lò ní past tense dẹ́sà ìfẹ́kẹ̀ẹ́ sí pé àwọn tó ti kú nìkan ni máa ṣe ń bí ìyẹn náà làwọn yóò ti máa kú lẹ́gbà tá máa lò táìmù wọn tán ọlọ́run bá lò bẹ̀ nítorí pé nǹkan tó rí ìlú tí ó ṣẹlẹ̀ ara gíláàrúwá sí máa ń sọ èdè rẹ̀ àwa náà sì máa ń sọ lédè tiwa náà tí nǹkan bá gbé ṣọ́ báńkà ni a lò ní ìrùkú fẹ́ kàfi ṣẹlẹ̀ ọ̀rẹ́ hmm? ẹ̀wọ̀n tọ́lọ́run bá sọ nígbà tó fẹ́ sọ jálùkìyàmà tó tó jálùkìyàmà o yóò wà ọlọ́ni àtà amúrùlá fàlàtẹ̀ sáàjùlù àṣẹ ọlọ́run ti gbé ó ti wá ó ti kọjá àṣíyàmù ìsìlẹ̀ èyí anything tàbí sí ọ̀pẹ́ yóò dé á lò past tense fún ni ẹ̀rì làwọn náà wọ́n sọ láàrín pé ah, forgone issue ìyẹn is forgone ẹ̀ kò sí ìṣẹ̀lẹ̀ ní ọ̀pẹ́ sure banker àti ìyẹn jẹ́ kò sí ìṣẹ̀lẹ̀ ẹ̀hìn jọ tẹ́yàn bá ti pé èyàn bá ní tàhákùkù méwòkú ìṣẹ́ ó lò past ni ah past ẹ̀ àmì ah, ó ti lọ ẹgbẹ̀ wọn ló ti lọ ṣáàrẹ́ fún ẹgbẹ́ ṣe ó ti lọ ẹ́ kákàn gbé jáde ní ó rí fresh release lọ́la so ìfẹ́ ìmáàlù ní pé ọlọ́run tún máa máa tààrù ó jẹ́ kó kú fa akùbárọ̀ tó fa akùbárọ̀ yìí ìtumọ̀ rẹ̀ kìí ṣe tó pé ara àpọ́nlé tọ́lọ́wọ́ bá ti fẹ́ dà pé ó jẹ́ kó jẹ́ ni tí ó ní sáàrí àìjà aláhù zàkọ́bùrì ọlọ́wọ́ bá jẹ́ kó jẹ́ kó jẹ́ ni tí ó ní sáàrí kí ni túmẹ̀ mímọ̀ kan ni ìtumọ̀ rẹ̀ ó ní wípé tẹ́ bá tẹ̀kan ti wò ọlọ́wọ́ bá fẹ́ mọ́ fíhàn pá ẹgbọ́n àwẹ̀dá mi tí mo pọ́nlé yìí nínú gbogbo èèyàn nínú gbogbo ẹ̀dá tí mo dá bẹ́yẹ bá kú ibi tó kú sí náà ni ó jẹrà sí bí màálù bá kú àfi téèyàn bá sin ló kú àwọn agbájọ màálù yókù mò lè sí bí kí ni ó ṣe tó tí wàhálà rẹ̀ pọ̀ bó bá kú àwọn agbájọ kìrìún ò lè sí èèyàn ni mo wá pálé mo ní pòun níbi táàsìn ìgbóló ìsì bẹ̀rẹ̀ àpọ́nlé yìí ò kọ́rà mọ́ tó jẹ́ kó tún kọ́ ọlọ́dọ̀ ẹ̀dá tó kéré sí kò wá mọ́ yìí mọ́ nígbà tó máa nẹ́bí adá méjì para wọn tọ́ka pàtà bàbá àkọlọ́hùn ògbòrán ọ̀la kéfà yòwá rí táwọn àtà àpè ọlọ́run fẹ́ fi hàn án bó o ní pé òhu ọmọ ìyá nǹkan tí ò ṣe é rí kóbò ibẹ̀ náà lè dá ti kọ́ tó kọ́ lọ́n fẹ́ pẹ́ dálé pé a ṣe lẹ́ni tí ó dìbì tá a hmm? a ṣe ara oore ni tọ́ oore yìí tọ́lọ́run bá wá ṣe fún un orí yìí tọ́lọ́wọ̀n bá ṣe fún ìtumọ̀ ẹni pé Ọlọ́run ọbọ̀ ṣe fẹ́ni táà mọ̀ ń jù fún ẹyẹ tí a mọ̀ pé tí nǹkan bá ti kú ó ti bá ṣe jù àfáà bíbò lè sọ bá dẹ̀ bá ti kú àríwò ni ẹjù bá já hmm? kìí sí ìṣẹ́ ya ókè tó ti kú kẹbílẹ̀ máa bí ìtún ẹbìnrin sí ẹbìnrin sọ pé a ní àtúgbé wọn wá ti túnbọ̀ sàárẹ̀ òkú ìdẹ̀lá ìtọ́lọ̀wọ̀ bá ṣe lẹ́ni tí ó níbi tí a sì sí ìtumẹ̀ ohun ò sí pé lágbóyá ẹgbẹ́ sínú pákó pé òun ṣe òun pààyín lé pé ó níbi táàsìn sí tóhun ó wà protected tí ó wà ọ̀nà tẹ́yìn náà ń kọrùn tẹ́sì ní kòmìnira lára now so àpẹẹlẹ́tọ́lọ́wọ́n bá ṣe nù áyà yìí òun làwọn àfáà fi ṣẹ̀rí pé fúláàsì ní ká sí òkú ọmọ ni a gbọ́dọ̀ fún ná bẹ́ẹ̀ bá wọn indus ṣe ṣe a sì gbọ́dọ̀ jù tí àwọn kan bẹ táwọn máa ń ṣe tó pé wọ́n kìrìtì ilé kan nínú gbó bọ̀ ilé yóò ní ní roof ẹ́ bọ̀ yóò ní fence ibẹ̀ ní ọmọ ọ̀rọ̀ òkú so that àwọn ẹyẹ táwọn jẹ́ predatory birds ẹ̀yẹ náà jẹ́ àwọn ó lè máa bú jẹ tí ó padà fi finish ẹ̀ tán wọ́n ti sí roof ẹ̀ tó mọ̀ sí roof òsìn yìí àwọn fashion, báwọn gẹ́gẹ́ àwọn Hindus ọ̀nà wọn sílé àwọn ará jahiliya náà tí wọn náà ń kọ́ àwọn náà níjọ́ táwọn náà bá kú inú gbó wọ́n kan jù sí kọ́dà àwọn tó máa fi ń sakọ ẹ́ wọ́n máa fi ń sakọ because àwọn tí wọ́n bá ń jagún náà wọ́n sọ pé kò fi lè mọ̀ ẹ̀ ṣáfà rẹ̀ látàkùgbòrò ní iná kọbrí muharram alaikum walakin abṣiri o ma amiri ẹ má fi ní sínú sáré haramu ní kí wọ́n nù sáré kan máa pé mú dágbọ́n ní pé wọ́n ní kí kan jẹ mí pọ̀lẹ̀ ó pé má sí islam kódà tó fi ka àwọn pèsè rí náà àwọn ènìyàn wọn sínú kànga wọn ò fi wọn so náà pé cremation ni fíẹ́ sọ òkú àtìsẹ́ fúyẹ́fúyẹ́ tán tẹ́ẹ̀dá kí ní eérú rẹ̀ sínú ọjọ́ àbẹ́lọ̀ lè sínú ní àwọn kí wọ́n tún wá tí ó jẹ partial cremation partial kìní kankan ilé ìtànjẹ fún èyí tó kú ní South Africa tútù so Islamu ó bo ọmọnìyàn láti rí ìtumọ̀ fún àkùbárọ̀ lórí pé ọlọ́run gbé ó jẹ́ ẹni tí ó ní sáàrí tí ó níbi tá a sẹ́yìn yóò níbi táàsì sí ara àpọ́nlé nù tọ́ lẹ́yìn ìgbà tọ́lọ́run wá sọ tọ́ńkọ́ ọlọ́run wá ní ẹ̀dá ọlọ́run yìí ò tó mọ ìdàṣáá àṣàrò ẹwò láàrin ìgbà tí a bá sin ẹwò láàrin ìgbà tó bá kú sígbà tá a sin táìmù yìí ò tẹ̀ ọlọ́run bá ló fà fà tàkébù lòun pé nǹkan yìí ó ṣẹlẹ̀ kò pẹ́ lé ìṣẹ̀lẹ̀ òyìnbó máa máa tàwó ọlọ́wọ́n bá jẹ́ kókó bá àkùbọ̀rọ̀ kò pẹ́ àbísí àwọn wulẹ̀ wulẹ̀ ìgbà tá a sì yàn tán péjọ alìkìyàmọ̀ rẹ̀ tó dé sọ́mà ọlọ́run ìdàṣáà àṣà tọ́ ọlọ́run bó wà gbé dìde ṣùgbọ́n ẹjá bí ìlọ́ra tí wọ́n tọ́lọ́run sọ pé ìdàṣáà ẹ́ pé tọ́lọ́run bá wá fẹ́ yóò wà ó ní pé ara nǹkan tí ma ń wí ni pé àà ala ọlá ó bùrá dìde ẹnlẹ́ ayó parẹ́ ẹjọ́ ṣẹlẹ̀ nísìnà pé tẹ́ bá sọ fún wọn pé ọlọ́wọ̀n bó gùn ẹ̀dẹ̀ láyà kò lónà máa yà àdísọ̀ kí ló ń hó díẹ̀ tí ò ṣẹlẹ̀ nísìn yóò báyìí ọ̀rẹ́ ọlọ́run abẹ́ jẹun pé dìndìnrín rí ní fáà pé kò ní ìṣẹ́ lọ́bí ìdáṣáàtì bó bá dásìkò tó lọ́run wá fẹ́ yóò gbé ọdìdé lọ́gbọ́ ẹ̀hẹ́n mọ́rọ̀ pé bá tó pé kò ní ìṣẹ̀lẹ̀ kò ní ìṣẹ̀lẹ̀ hikman ni o sáàmà láyà sí mi ẹ́n nígbà tí bá palẹ̀ mọ́ rẹ̀ ó rí nígbà tí tó bá kú tán nígbà gbé ọdìdé lọ́lọ́run fi ìdáṣáàtì pé ìwọ nígbà otu bá fẹ́ ó ti nígbà náà wọ́n gbẹ̀rẹ̀ náà lẹ́yìn ìgbà wá ṣe wá sọ fún wípé kàlálà ma yaqdi ma amara ọlọ́run ni in tí kébèrè ń ṣe ọ̀nà méjì náà làwọn àfáà náà kan fi pélé àwọn àkátù wípé wọ́n líǹkì ẹ̀ ma áyà tó wà bìfọ́ ẹ̀ àwọn kan líǹkì ẹ̀ ma áyà tó wà lẹ́yìn tá a bá líǹkì ẹ̀ ma áyà tó wà bìfọ́ rẹ̀ tó sọ̀rọ̀ nípa gbígbé ẹni tó bá kú ẹgbẹ̀tẹ́ bá kú lọ́kọ́lọ̀ gbé dìde ọlọ́run ìtumọ̀ ẹ̀ ní pé bí kèfèrí ṣe rò kò rí bẹ́ẹ̀ in tó fà á tí sì fi ń dì náà ọlọ́ọ̀bọ̀ gbèdè ni pé lámà yápòdì ma àmàrọ̀ ìtọ́lọ́wọ̀n bá pa á láṣẹ pé kó wòye sí àwùjọ rẹ̀ kó wo bọ́lọ́wọ̀n bá ṣe dẹ́dà tó rẹ kó bá fún ní ẹ̀kọ́ wíwò bó ṣe kó wò ní ẹ́ kò ní sọ bọ́lọ́wọ̀n ní gbókùnrin pé kò sì tí ìfún ní wíwò tó yẹ kó wò kò tí ìpé rẹ̀ full attention tọ́lọ̀ ní wo bọ́lọ̀ bá ṣe dá ọ tó yẹ kó bá wò kò ní máa sọ pé torí pé ní sọlọ́wọ́ bò tí ìgbáwọn èèyàn dìde nísìn pé ah, ẹni ta ló ta ló kú ta ló kú rí sábẹ́ dìde kò ní sọ pé yálùkì àwọn bẹ̀ ìtumọ̀ kan tàbá túbọ̀ nísìn alíǹkẹ̀ mọ́rọ̀ àdùnṣòro tó wá bí fún àyà pé kéèyàn sọ pé torí pé kò tí ìwá nísìn ẹ̀yìn náà ní kò yá kò tí ìfún ní ẹ̀ full attention and full observation tó ní tó ẹ̀fọ́ bá rò dáadáa tó wò láti north park tó wo alákọ̀ tó wo gbẹ̀ yóò mọ̀ pé ah, ọlọ́wọ́n bá tó lè ṣe lé ìyẹn náà yóò ṣe olùkùnrin fi ń sọ fáwọn kèfèrí pé físíksì dáwọn èèyàn tọ́dì pa astronomy gbogbo wọn ẹ bá mọ̀rú wàhálà ìfẹ́ discover amẹ́lẹ̀ gbogbo kò yé àwọn kò yé èèyàn mọ́ ẹ̀yìn galaxy kan ṣe kíníkan kíníkan wá sí kíníkan kan one point five billion kíníkan wá sí kíníkan kíníkan gbogbo ọlọ́run ló mọ wọn sọ black hole black body gbogbo ẹ̀ tó ń ṣe kọ́ra kan kò yé tó jẹ́ sciences ìjọba sọ ọdún òpè tó ṣe wà ẹ wo bí sọ́nà ṣe wà complex tó bẹ́ẹ̀ bá tún wá dé nù lẹ́lẹ̀ náà ẹgbọ́n mi ti wà complex tó ọlọ́run wá ní làkàlùkù sàmàwá tí wọ́n á ẹ́ akbaru min khalqina bí sánmà àti ilẹ̀ ti tuntun ẹ̀dá rẹ̀ ó tóbi jẹ̀dẹ́ èèyàn lọ tó kí lọ́bìnrin yáwà fi ra rẹ̀ tó tí wọ́n ní ó ìkòlé dáhùn padà pé ó so ta bá tú ká ní kẹ̀mọ́ta lákọ̀ọ́kọ́ yóò jẹ́ pé ọmọ nìyàn ò tí wádìí kò ló fakọ́tì rẹ̀ ìròrí tọ́lọ́wọ́ bá fún kó fi rò tó bá rò dáadáa kò gbọ́dọ̀ jẹ́ nìkan tí ó máa takọ̀ pọ́lọ́wọ́ bó gbìyànjú that is kálà lámà yakobi ma àmàrọ̀hú kò tí ì tàbá líǹkẹ̀ máa yà tí ó wà lẹ́yìn rẹ̀ o ní wípé ọlọ́run ọba ó fẹ́ fún ní ẹ̀gbáǹkù pé kó fi lè yí ọpọlọ́run bó gbẹ́dà jì ó fẹ́ call attention rẹ̀ sí ti ń jẹ bó ṣe di ṣe ń jẹ ọlọ́run wá fi ááyà ilé ìfi ṣe tàbí kálà lábùmá ayẹ́ fi máa àmàrà ọmọnìyàn ń ta apá láṣẹ lẹ́tọ̀ọ́ ọlọ́run ọba lẹ́tọ̀ ọlọ́run ọba kò sí pé o lè tọ́lọ̀ ọba ṣe fún kọjá pé kọmọ ní ma gbé kí lọ́lọ́run tún fẹ́ kóhun ṣe kí ló tún fẹ́ kóhun ṣe ẹni tó bá dá nǹkan àwátílógún tọ́lọ̀ ọba kọlá tọ́lọ̀ òtí ìṣe owó tó ti ṣe tẹ́lẹ̀ pọ́n kí ní ẹ̀rẹ́ tó fi máa sakọ̀ ọlọ́run afẹ́ sọ kí ni tí òun fẹ́ kó ṣe fàlìyàndórí ìsánú ìlàpá ẹ̀sì áyà yìí ẹ̀sì wé fàlìyàndórí ìsánú ní màkọ̀lì ẹbá ti wo fàlìyàndórí ìsánú ní màkọ̀lì kọ́ ẹ̀yìn orí pé tó parí ẹ̀ pé iná hu àlárọ́jì yìí làkọ̀ọ̀dẹ̀ sọlọ́ náà fẹ́ fi lé iná ó fẹ́ fi ṣẹ̀rí pé ẹni tó sọ fún mọ̀ nígbé òun dìde kó wọlé ìwò kó wá ògbà ń gbòrò jàgbọ̀n nígbé òun dìde ọlọ́run ní kọ́ máa nìyàn fún oúnjẹ tó ń jẹ ṣọ́ọ̀ṣẹ̀ ọ̀tẹ́ bá wọ àyà yìí ẹ̀kọ́ oúnjẹ gẹ́gẹ́ ọlọ́run bá dákọ̀ àbí oúnjẹ ló dákọ̀ àmọ́ àwálù situation oúnjẹ yẹn àtàwọn process tó pass through lọ́lọ́run ọba main ẹ̀kẹ́ kọ́ ní kó wọ ráìsì fi ń jẹ ní kó wọ ẹ̀wà ráìsì náà ráìsì ṣùgbọ́n ráìsì níkan jẹ ni kó wo stages processes tó ń jẹ yìí pásítù kó tó di báyìí kó má pààrọ̀ mọ́ chance ẹgbọ́ má pààrọ̀ chance láìsí dé ni kò dé ó tó wá wọ́n wà complex ó sì tún wá kọjá by chance lóbi tó pípa ìta ìgbàlẹ̀ kí láìsí máa pọ̀ lójoojúmọ́ yes na káwọn náà ti ṣeré ṣeré fèrè ìwọ́n náà wọ́n láwọn ọmọ nìyàn ní ó jálá ìmúrí níbi ọ̀rọ̀ ní ayé ọmọ nìyàn ní ọmọ sọ pé see if you fail to plan eh, you have plan to fail you must plan if anything will work only the planning planning ọ̀ní pé ìwọ tó wá sí lẹ́yìn ìwọ wá ní bọ́lọ̀ ṣe dáwọ̀ ìgbóṣù àkọ́bẹ̀ tí gbogbo kọ́wà lẹ́tẹ̀ẹ́ nìyí it's not about planning ó kàn wá fún rẹ̀ ìwọ náà fi kọ́lẹ̀ yìí tí wà complex tó báyìí nítorí ní planning ó tó nídìí oní ministry fún eh Minister of economic planning eh àmọ́ ìwọ bí wọ́n wà nísìn oní ti ẹ̀rí chance ni chance kẹ́mi náà ni ìjà chance náà láti mọ ẹgbẹ́ rọrùn lu wa ọ̀dà ah no it will fail ah, it will fail kò lè fail chance ti produce náà tó wà complex yẹn chance produce ẹ̀fọ́ ó produce ẹja ó produce èèyàn onínú oní chance àmọ́ǹdàbí ṣe ayé rẹ̀ wọ́n kú tí yóò bá ṣe lásán tí plan ò bá síbí kò lè létó gbogbo fẹ́ dìná ọlọ́run ẹ́ mélòó ni nàìjíríà lẹ́gbẹ̀ẹ́ sánmà alákọ̀ọ́kọ́ ìwọ́n gbà pé táwọn bá plan ní Nigeria? it will not work our problem is that we don't plan we don't plan I need the economic planning for 25 years, 50 years. I need the blueprint. Gbogbo planning ló ló ṣe. A ní àpò ní ìdí. Ṣebí chance ló pò ní jùwọ́. So, bẹ́ẹ̀sì mọ̀ bẹ́ẹ̀dẹ̀ ó ṣe mọ̀ sí tàbátù ní. Gbogbo fẹ́ ṣe kíbrú, ó fẹ́ ṣe pride. Ó ń kárùkú lóhùn pé without planning, nǹkan tó smooth lè wà fún òdí. Àmọ́ ó sì wá ní bí náà, òun ni olédè yìí tó kàn ṣẹlẹ̀ náà ni wọ́n wá múlẹ̀ fún òṣì káàkiri mọ́lẹ́kùn kan sí lọ́kàn gbá kan ọ̀kánlọ́kà sí ọjọ́ ìgbàmọ́ ní ìdámátò náà lẹ́kùn ògbé yóò ṣe kàndáwọn àwọn náà ìgbélé náà lọ́wọ́ ìgbélé náà lọ́wọ́ tọ́ ọlọ́run ní kọ́mọ nìyàn kó wo oúnjẹ rẹ̀ àmọ́ tó ní kó wò ní orin kó stages bí asmá ìzàwà àmọ́ wal muradu àwàlùmá a máa líǹkì ìdájọ́ mọ́ ókọ entity àmọ́kèèkì entity ẹ̀rẹ̀ lamẹ́ni condition entity ẹ̀rẹ̀ lamẹ́ni a good example tí kúrò àmà gbogbo ọ̀rẹ́ mọ́ta àlékún mọ̀ lè mẹ́ta tí a ṣe òkú gbèsè léwọ̀ fún yí ṣe òkú gbèsè léwọ̀ fún èwọ̀ pé ká má fún ma èwọ̀ pé ká má fọwọ́kàn kíni akùlùhá jíjẹ rẹ̀ ni but zaatu láàrín ọlọ́rọ̀ dákọ̀ àmá hálù lórí ó rí mọ́ta àlékún ọmọ àtùkún àwọn ìyá yín asílẹ̀wọ̀ fún yín sẹ́kùnmọ̀ ẹ̀kọ́ ìgbìmọ̀gbà lè dìmọ́ yà wá ní ìdìmọ̀gbà lè bá sọ̀rọ̀ ní ìdìmọ̀gbà lè bá إناطة الأحكام بالذوات والمراد أحوالها sọtọ́lọ̀ náà gbífà lè yánzórí ìsánù ìlàtọ̀ àmì yìí ìtọ́lọ̀wọ̀n bá fẹ́kọ́ ma nìyàn ṣe òun ni owó processes tó ń jẹ tó ń jẹ tó pass through kọwàá wò ó ní wípé ìwọ náà wo àwọn nǹkan tó wà láwùjọ rẹ ní nǹkan tó náà ti lè fi ṣẹ̀rí pé á ah, <laughs> àwọn ẹ̀dá tó wà nílé ayé yìí fún tí síbẹ̀ lánàá tọ́ wá ń ka kí anna sọ̀bábúnálímá ọ̀pá. Prọ́sẹ̀sì tó ń jẹ rẹ̀ ti dé máa wó bó ṣe wà ó. Àti sánmà láti sọ omi, kalẹ̀ táa dá, èyàn dá nǹkan ní jẹ́ sọ́bù. Ní Kùránì ti sọ tó pé sánmà lọ́lọ́wọ́ bá ti sọ omi tó ti tò ní ìṣèrúgbìn ilẹ̀ lọ́lọ́wọ́ fi sọ pé wà fi sàmá ìrẹsùn fún ọmọ àtúwà.

pé àwọn ọlọ́run bá la da omi láti sánmà nígbà tá wá da omi yìí o kí la wá ṣe thumma shaqaqna al-arda shaqqa náà ìbá ṣe ṣàpò ṣàpò ní pé nǹkan tó lẹ̀ papọ̀ báyìí káwà sọ kó yanu ó ní ókú nísìn báyìí mo mú dàbí dùn lọ́wọ́ àbí mo mú obì tí mo bá pín ní ìjọ àti ó wà close bá ti pín báyìí fún ìtọ́ lórí ṣọ́pù ẹ̀ hmm? tí ilẹ̀ bá wà tójò bá wọnlẹ̀ ẹ̀yìn ó rí pé kójò tó dé ẹ̀rùn ní ọ̀kọ́ wá kílẹ̀ ẹ̀rùn ó kìrìtì yóò yẹ fàyà ilẹ̀ ní yóò ti ní hold yóò ti yá òjò rí bí wọ tójú bá wọ bẹ̀tán kọ̀ nǹkan rúgbìn tó náà jáde gan náà náà break break break ti ń jáde ọ̀nà ń pè ní kìí sharp tọ́ ọlọ́run bá sọ wípé wọ́n máa ṣàkọ́kọ́ àgbà ṣàkọ́ ilẹ̀ àjíkò fẹ̀nù ó sì fẹ̀nù jáde omi wọlé irúgbìn jáde ìgbàtí irúgbìn yìí wá jáde fa ambatna fi àhàbà ajé kí àwọn grains rice ẹ̀wà ẹ̀wà àwọn tó jẹ́ grains àjíkò jáde ẹ̀fẹ́ àgbàrí báyíkò jáde ní fún jíjẹ yìí ìbàtílẹ̀ jáde ń wa khutba ajike ina bujade ina bi grip wa khutba oúnjẹ tẹ́ran kó náà jẹ ẹ́ ní hadage nígbò ògì egbò tẹ́ran kó náà jẹ ọlọ́mbà lóhun náà jáde mẹ́ zaituna zaitun igi zaitun tí ọ́ìlì yẹn dí jáde ń bẹ́ ọlọ́run bá ní ọ̀nà jáde ń bẹ́ wà náàkìlá dàbídùn ọ̀nà jáde lẹ́yìn bàtọ́ ṣe ìta wà hàdá ikọ̀ gádé oko tó pé ìrìnàrà fúùtù ló amẹ́ òun náà ìsẹ́mọ omi yìí náà yóò jáde ògbólùbá gádé oko tó kún kẹ́kẹ́ fúgi different igi òun ṣe yẹn náà wà fàákíhàtán nǹkan fúrútù pápánu tẹ́yìn èlò oúnjẹ ọlọ́bàá ìmọ̀ jáde wà ábà àti glasses tó kó sí ẹranko náà jẹ ọlọ́run bó ti sọ nígbà ọlọ́run wá ní ibi tẹ́yìn ó ti mọ̀ pé kíní yìí kò rí bẹ́ẹ̀ ìmí ìmí ìbẹ̀ tó dùn bẹ́ ìmí ìbẹ̀ tó wà sáwà bẹ́ yóò kọ́ dì mọ́ inú wá èdè omi ẹyọ kan ṣoṣo náà ni ó wọ́ta rẹ̀ o ọ̀lùpọ̀n fẹ́dọ̀lù bá rọ̀ àlàbáadé pé òkú yìí àmọ́ wọ́n jura wọn lọ nípe lómi ẹyọ kan lómi ẹyọ kan yìí ní different ilẹ̀ so ó kàn fi chance náà ní sáà ní sáà pé ìwọ́n máa kóró ìwọ́n máa kíní ìdí wà complex kọjá kóòrò pé ó ti létò jù ó létò kọjá nǹkan tó ṣe and ìtọ́mọ̀ yẹn lè ṣe láti kó study process nígbà kó sọ pé ṣé wọ́n ló wà lẹ́yìn process ní ó wá claim rẹ̀ ó claim process ẹ́ lábàbí ọmọ ìjọba ní bá sọ̀rọ̀ discovery discovery science ti fọ́ ní púpọ̀ ìdí jẹ́ discovery ìgbé nǹkan tó ti wà tẹ́lẹ̀ tí wò tí mọ̀ pó wà kí pọ̀ ló dáa ẹ́ ní ti ibi tàwà ní ìsìnbáyìí so ebe n'isi mo bá ní níbọ̀ kan lálẹ́rẹ́ ìgbè tí màkó wà bẹ́ẹ̀ nìtí kí wá ní àá ah, lẹ́yìn ọdẹ yẹn wá mo discover ìtumọ̀ pé mo fi àìmọ̀kan mi mo fi hàn ní kẹsẹ̀ pé mo nímọ̀ náà wọ́n kí ni ẹ̀ ti wà ń di isu ẹ ẹ wọ́n ní mo ń go party discover Nigeria ẹgbọ́n táwọn náà ti wa lọ àbí mo bá ti ẹ ẹni tí àwọn èèyàn tí wọ́n náà wọ́n bá láìfún wọn lọ wọ́n ṣe wọ́n ti fẹ́yàwó wọ́n bí ojú ma wọ́n bá wọ́n ní discover wọn wọ́n jájá àbí wọ́n jẹ́ kìnnì wọ́n jẹ́ kòkòrò discover ta ni àwọn wọ́n náà discover wọ́n o discover mi báwo o lágbára jù mí lọ́dé pọ̀wọ́n discover mi bí mi ṣe ń lọ ìwọ́n náà rí mi èmi náà discover wọn nípa tó ah, wọ́n náà mẹ́mẹ́ ọlọ́run wa kí ni gbígbì lí kẹ́rẹ́ ní mo dáfà òun náà ni discovery tó bẹ́ ìlú ọjọ́ wọ́n lábẹ́já fẹ́ gbàdùn bẹ́ẹ̀ price wọ́n discover àkínẹ̀ discover sí kò sí tẹ́lẹ̀ mi àwa ń fún ọ ní iyì pé o mú nǹkan tó ti wà tẹ́lẹ̀ o fi àwọn èèyàn pé àà ah, kíní yìí wà o ìwọ fọ́lọ́run ọba tó dá kíní síbẹ̀ pé for years ìsẹ́yìn ọmọ kó wà ń bẹ̀ o fún ní yìí kí ní jẹ́ discovery jù yóò lọ discovery pé yẹn dá nǹkan kan náà so kí á ní gbogbo kàrámùtọ̀ sáàmùtọ̀mọ̀ ni wá ṣe sí irun títí ń lọ lọ́wọ́ bá rẹ̀ kó lè gbà wọ́n wá ló discover kan gba ọ̀gbẹ́ni oh, ṣe big deal náà kí ní ẹ̀tì wà mẹ́tẹ́lẹ̀ náà wọ́kànrin kan ní yóò ní àdúgbò ah, I deserve to be to, to appreciated yes I deserve it it is not a lot of trouble years of painstaking research òun fẹ́ fẹ́ kan họ́nà kẹ́ni àná ah, it happened by chance ó ní no chance kọ́dọ̀ ó tó ní tí ó jọ yóò ní lọ́ọ̀kì ma ń fẹ́ for prepare mind ẹgbẹ́ bí dìrì olóòfẹ́ lọ́ọ̀kì kan ẹni but by chance ní no even chance yẹn náà that lock ó gbọ́dọ̀ ní ti prepared mind in lo prepare fúnra rẹ̀ wọ́n ni ah ok ìwọ́fẹ́ àmọ́lọ́ ọba rẹ̀ no preparation no planning ọkàn wà ní ayé náà kò fẹ́ kán fi ṣe ẹ̀kùn ti sí chance ó fẹ́ gba glory fún in fi ṣe Hmm? kìrì á ẹ̀ka àbọ̀ ẹ̀kọ́ gbìyànjú ẹjòkó jẹ́ chánsì láàfún láwọ́dù pé nobel prize tọdún yìí chánsì ló lọ ò nígbà ní sáyẹ́nsì wọ́n gbẹ́jì kẹni serendipity serendipity ò ní wípé kí a rí researcher kan ó set up láti ṣe research bóyá ó fẹ́ study kankan bọ̀kú wá sí pé tó fẹ́ study by chance ni ó padà wá discover nǹkan ní tó pípọ̀ kò set out àti study ẹ̀ ẹni tó ń tó discover ọ̀rọ̀ penicillin eh, Alexander Fleming eh, ọ̀tọ̀ ni tí ń study tó padà fi find out ọ̀rọ̀ penicillin ó ń kọ́ ọ̀chọ̀ àwọn kìíní àwọn afẹ́ni medium rẹ̀ táwọn ọ̀pọ̀lọpọ̀ ń ṣe so òfin òfin ṣe grow sí ní láàbù tó bá wà ní planti penicillium ló já sínú culture medium gbà tó wá já sí ọwá find out pé ibi tí planti yẹn wà gbogbo àwọn microsoft bẹ̀ kú ló bẹ̀rẹ̀ sí sọ́dẹ̀ ohun gangan ló padà wá gbanù bẹ́ẹ̀ price fún in tí ó tẹ́ta láti sọ́dẹ̀ wọ́n máa pé kí ẹni serendipity pé nǹkan pé pé ìsèyàn but òun gẹ́gẹ́ ló padà wá jẹ́ bí kíní ó sì pọ̀ dáadáa nù sáyẹ́nsì ó pọ̀ dáadáa pé ọ̀tọ̀ ní tẹ́ǹṣe gan kíní kékeré kẹlẹ́kẹ̀ ní padà di big issue tòun ti bẹ́ẹ̀ sí rírú eléyìí náà chance ló yẹ ká fún láwọ̀ chance ló yẹ kó náà lock gọ́sẹ̀ ní kíkí lẹ́wẹ̀ wọ́n sì padà gbá ẹgbẹ́ wọn ló mọ̀ kó àmọ́ tọ́lọ́wọ́n ọba rẹ chance mi ó gbà wàláì àti ní kékeré bá fẹ́ pa olókùn bẹ́ẹ̀ wá sọ́ di sáyẹ́nsì ló yẹ kí ẹ̀wọ̀n ọlọ́run sí sáyẹ́ǹsì jẹ́ ọ̀nà tí àti lè mọ ọlọ́run bẹ́tà ju fìlọ́sọ́fì lọ fìlọ́sọ́fì jáde àbúlò òun fẹ̀ kan fẹ́ òun fẹ́ sakọ ọlọ́run ní jẹ àmọ́ sáyẹ́ǹsì pé observation observation ṣe sọ bí nǹkan ṣe rí ewu ọ̀lọ́ fẹ̀ kan observation ọ̀ká so kí ní ìwà mi bàyí pé ah in tó bá fi mu ti plant ilé ìbá ti lè mọ ilé fún báyìí under this serious condition ṣé ò dáa ah! kò lè jẹ́ chance ṣe kò wí nà mọ́ ti build ẹ̀ lórí chance ṣé irú ilé yìí ò ní wọ́n á tẹ́lẹ̀ ẹni tó wọ́n á tó jáfẹ́ ẹ̀sìn lòun wá ló fẹ́ lo sáyẹ́ǹsì láti fi wé kéèké àwọn sáyẹ́ǹsì kò mọ sáyẹ́ǹsì o kò mọ sáyẹ́ǹsì o sáyẹ́ǹsì jẹ́ sírì náà ti fa ìdílé ẹ̀sà iná lọ́wọ́ o ẹ̀ẹ́kẹ̀yìn ṣe ara ìdóje àti ẹgbẹ́jẹ́ ní àtàrà lọ ọ̀nà ló fẹ́ bá bá ti ti dànù lórí pé ọkùnrin ìdànù pé àwọn sáyẹ́ǹsì òṣè àwọn sáyẹ́ǹsì gan-an wọ́n tó kò tọ̀ lọ́wọ́ ìwọ́n mú sáyẹ́ǹsì dìgírẹ́ sáyẹ́ǹsì ó kọ lásán ẹ̀yàn jọ wá ní pé támì ká ń bẹ ní ṣẹ̀tá wá ń pè ní ó kọ lásán náà ní wá ń pè ní ọgbẹ́tọ̀ nígbàtá wá ń pè ní gíní ìtọ́ kíláàsì wo ló wá kọ̀ mọ́ kíláàsì taxonomy rẹ̀ classification rẹ̀ kọ́ kọ̀ mọ́ ìgbìgbì ìgbà tó wọ́n ń bẹ́ àmàkọ́pọ̀ sáyẹ́ǹsì ti sọ pé tọ́ àdúgbò fọlọ́ sọ ọlọ́run bá wá ń ka àwọn nǹkan wọ̀nyí ọlọ́run wá ní gbogbo nǹkan tó ń ka yìí ọkọ o mọ̀tá ànílákún wọ̀lá náà òun ṣe ní kó jẹ́ ìgbádùn fún yín àti fáwọn dábàá yín tọ́ ẹ̀rì fọlọ́run bá ní kan wò ẹ wo bóúnjẹ yín fi wà pẹ̀lú wàláhì tẹ́ bá wò ẹnìbọ̀dì tó bá wò lóòótọ́ tẹ́rí photosynthesis nìkan fún rẹ̀ nìkan fún rẹ̀ ẹ̀yìn yóò rí pé táàbá ń sọ̀rọ̀ táàbá ń sọ̀rọ̀ nutrition táàbá ń sọ̀rọ̀ food science the first and last of the carbohydrate àbí carbohydrate is survivor àbí yàrá bàbá ti ní àlè survivor ẹ̀yìn ẹ̀ àti ìlú jẹ́ tálíkà àti ìlú jẹ́ olówó ọlọ́run ọbọ ò ní fi kàbáyèsí wọ́n ìlú kankan ṣe á ilẹ̀ rẹ̀ olébú hmm, yóò jẹ́ ti bàbáyèsí wà lẹ́bílẹ̀ ẹ̀ lè gbọ́ ìlú kankan kan ni á ìtún lák ọ̀rọ̀ kàbáyèsí lọ sọ̀báìfà àwọn olùsẹ̀dẹ̀ ló ẹlẹ́mọ̀tò bá àwọn kan láti protein ẹ̀ ìwọ́n tẹ́ láti dán ẹ́ láti máa jọ lọ ẹ̀hẹ́ ọ̀nìyàn ẹ̀hẹ́ ẹ̀wọ̀n yóò tó dé ẹ̀yìn ó sì rí pé ń gbàtọ́lọ̀ ó fi kó tí ó náà kọ́ ó ti ṣe pé alágbára yóò mọ́lẹ̀ bẹ́ẹ̀ ni àá ó fi dé ní pọ̀tálá kọ́kọ́ ó ṣe ikú ọ̀ àtẹranko táwà fẹ́ pa àtàwà táwà fẹ́ pẹranko ó ewé ni àgbàdo eh, eh, eh, ni èyí ò ní ìdíkò jà tó fi rí protein èmi ó wù wò pé o èyí tó náà bá tó wù èmi náà rò pé ìwọ náà lọ o bá àṣẹ mú balẹ̀ ó ìkan protein ẹ̀yìn ò rí pé nígbà tó kọ̀ ẹ wá nípa protein amúra ara rẹ̀ rìn ọ̀yà wọn náà mú yóò balẹ̀ ẹ̀yìn àwa bá wà sí kéré tó amúrú màálù balẹ̀ tó gbé protein lábẹ́ gbé ó lọ ó lọ ó lọ ó lọ àtúnlọ mọ́mọ̀ domesticate àwọn ẹranko kan tí ò sí lókè ah, àwọn ní ìdí rẹ̀ táwa la dá òrùn wá wà ní dẹ́ẹ̀dì fún carbohydrate bọ́lọ̀ ń bá kọ́ òrùn lọ ń kọ́ sí agbára àìkíkà àìkí ní agbára kíkà ai ìrẹ́gbà ló ń náà ni bẹ́ẹ̀dá ọ̀bá ti jẹjẹ tọ́ àṣírí tú ọlọ́run wá tó dáadáa ń kọ́ ọ̀gá tó nǹkan àǹfààní wa pé òkè ọ̀dà òun rọ gbogbo àwọn ẹranko fún yín mọ́jára lè nípa wọn kẹjẹ protein àwọn kẹni ah, ah, no no no no ẹgbẹ́ ọlọ́run náà tí máa ní sí kí ní gẹ̀gẹ̀ wọ́n dàrú tó yí sáà ní máa kí ní yóò dàrú òun lòun ò ní jẹ wá parọ́ ó lẹ́ran lè kọ́ sílé ẹran kọ́ sílé ẹran kọ́ sílé ilé kan láì ó bẹ̀ tí gbogbo ajẹ́ vegetarian kẹjẹ vegan káàkà máa jẹ plant nìkan ẹ́ àwọn àwọn àwọn jẹ plant nìkan ẹ̀yà ìtòun á ṣe mọ́tò rẹ̀ wá dìde lọ mọ́tò rẹ̀ dìde lọ òun lẹ àṣírí òun lẹ rí pé bí India ti lọ́pọ̀lọpọ̀ ẹ̀ pé kò lead the sport ìjẹran ni kìí jẹran wọ́n ṣẹran mọ́sù jó rí láàrẹ ìkà ìjẹwé nìkan lẹ́fí kó fi ń pẹlẹbẹ ẹ́ pé bó ṣoṣo tó ẹ̀yẹ gbọ́ pọ̀ rẹ̀ ní spọ́ọ̀tù kẹ́kẹ́ kò sí bẹ́ kò jẹran àwọn ilé ẹ̀yẹ tó lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ nínú kọ́dà tẹ bá rántí kọ́dà gáwọn náà fi sáwàdá lu wa tẹ bá rántí tó ní àwọn ah, Nàìjíríà bá India àgbà kí ní kankan tẹ́gbẹ̀ẹ́dẹ́gbà mi

nígbà tó fẹ́ bá wọn ṣe gíní ọ̀kan ó sọ̀rọ̀ kan tó fi mo láìsí dáadáa wọ́n ní gbogbo ariwo tó ń pa ọ̀pẹ̀ ọ̀rọ̀ ìlú ẹ̀rọ ṣe bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ tó ń bá sọ fún ọ wípé the highest killer of man eh? nílé ayé plant nìkan tó gbogbo aburú tó ń sọ pé ẹ̀rọ yìí gbé ẹ̀rọ ẹ̀rọ nǹkan tí ń pa ẹ̀dá jù plant ní ah, wa cigarette ṣìgá gbẹ́mu plant nìkan àbọ̀ ọ̀ndàsáàni sígírìtì plant ni ńlọ balọ́ọ̀nù jẹ́ lọ́wọ́ ogun tó lọ́gbọ́ yá pé wọ́n kó tàbí jáde pé ah, àdúgbò ẹ̀bá ìní ń pa lóòjọ́ pé kàn sí ẹran lòun náà plant òṣì tó fẹ́ mọ́ bọ̀ wọ́n nípa yẹn ọlọ́run bá ti sọ ti wá dáadáa kámọ́dé ní sìgá àwọn jẹran ilé tó jẹ ja tó jẹ pọ̀nmọ́ jẹ gbogbo táàmọ́ sàrámù ìdíkò fi wà lùdẹ́nà òun fọlọ́run ọba rẹ̀ lẹ́ opposite ní mú nígbà tó rẹ̀ kàtí tó bẹ́ẹ̀ kàtí kọkọ lọ sí pé ẹran tó ẹ̀ká wà jẹ tá gbádùn dáadáa ó mú lọ́lọ́run àti màálù tó ẹ̀ká gbádùn ọ̀hún sọ́dọ̀ lọ́n àwọn fẹ́ gun ọlọ́run rẹ̀ abájẹ́ tán àbí tí ó ṣe pẹpẹ gbogbo agbóṣe àtúnṣà tó ń ṣe kí láàtẹ́ ọlọ́ ẹ̀ no pé yìí ah, gbogbo ẹ̀yẹ jẹ ọlọ́run nù bó ṣe nílò àka ètò nígbà tí ìtọ́ ìgbọ́ ọpọlọ rẹ̀ ń gbọ́ opposite nínú tó hmm? gbogbo nǹkan tí ó wúlò fún ma níbi adam ọlọ́run bá fi kẹ́ òun ló wá ṣe kèsì rí jù ìgbọ́sọ́lọ́run bá tó ẹ pé níta àwọn ẹranko náà bá lè sọ̀rọ̀ ló yẹ káwọn ẹranko sọ fọlọ́run ọ̀rọ̀ fún ọlọ́run ó ti kí àwọn ẹ̀dá ọlọ́run yìí ju inú èmi yìí pé pé mi sì mo gbà fún ọ ó ní kí n pè mí náà ní kó tó mú mi balẹ̀ eléyìí ò ọlọ́fẹ́ máa fi ṣe fún jẹ́ ìgbẹ́ǹsì rẹ̀ tọ́ náà lẹ́yìn ìgbà tọ́lọ́wọ́ bá wá ṣe ilé ìtàn ọlọ́run wá sọ ibi tí gbogbo nǹkan tá nǹkan ibi tí wọ́n ń lọ gangan ló ti ń lọ pẹ̀lú ìdá ìjà tí àlùkìyàmọ̀ bá dé kí ń jẹ́ sọ́ọ̀pá ariwo tó lágbára pé pé ó lè di etí ó lè di etí dàtí níjọ́ tọ́lọ́ wọn bá wá gbé àwọn èèyàn dìde lẹ́yìn màtá di kú tán ọ̀pọ̀ afọ fèrè kan ni wọ́n fi kú tọ̀ ẹ̀rọ àwọn ọ̀fà tó fi dìde èyí tí wọ́n fà tó fi dìde ọlọ́run báyìí ọlọ́run wa ní níjọ́ náà yẹ́wọ́ mọ̀ yàtọ̀ rọ̀ ìmọ̀rú ní àfẹ́ wà ó mìíní wà àbí wà fàáhìbátìhì wà bàníyìí lèkúlù ìmúrẹ́ èmi nù yẹ̀wò má ilé ṣàmì àpẹ̀lá àtúpẹ́ bọ́lọ́wọ́ kọ́dà wa táwọn yìí ṣe lárúbáwá gan lẹ́nu tó sọ́dì lárúbáwá in tí kùrán ní wí ó lágbára ká tó sọ ẹni tó wá jẹ́ lárúbáwá nípìnlẹ̀ ah ẹni tó bá fi lè jẹ́ lárúbáwá lásìkò àti ìsàkó lé ní hújà lọ́dọ̀ lọ́hùn láíláí because ẹmọ tó ṣe rí pé kàrò pé nìsìn èyàn àwọn tajẹ́ Yorùbá nìsìn kéèyàn máa sọ Yorùbá ẹmọ bí ẹgbẹ́ àwọn kí n kàmẹ́ tí ò sí bí èdè tẹ́gbẹ́ ẹni bá bí méde òun ó ti gbọ́ ọmọ ẹ́ tẹ́gbà gbóyìnbó wá ní ìsìnláì tó rẹ̀ gbọ́n rẹ̀ yóò ní ìmẹ́sàn ẹ́ ìmẹ́sàn ní pé òun níta mo snọ́bù náà rí pẹ̀lú bẹ́ẹ̀ náà ní ìṣèrí ẹ́ yóòbá ní kìíní kan ní èébú àgbà ṣé wọ́n ní àbí wọ́n ẹgbọ́ àgbà ló ti bú bá náà mọ́ kàṣẹ wọ́n ní pé Chinese mo sọ pé Chinese ìlú yìí ni wọ́n very good ló jẹ́ ẹ̀ẹ́ lọ́dọ̀ ọ̀tẹ̀ ó ti ní ṣùgbọ́n ẹwà wo bí lágbá náà ó ti lọ́dọ̀ àwọn tọ́lọ̀ tí kọjá ní sáàndì lásán ẹmọ ọgbọ́lọ́wọ́ bá ṣe tu àwọn ọ̀rọ̀ yìí ọlọ́run jẹ́ alkiyama ọmọ nìyẹn ó máa sá fáwọn tó ń fẹ́ dápọ̀ yìí yóò sá fún ọmọ ìyá yóò sá fún ìyá rẹ̀ àti bàbá yóò sá fún ìyàwó rẹ̀ àti ọmọ rẹ̀ ẹmọ tọ́lọ́wọ́ bá ń tó ọlọ́run ọba ń tò bó ṣe súnmọ́ wọn sí hmm? ẹ̀yin náà máa wò nísìnyí ní kọ́rẹ́ǹtì gbèsè ayé wa Hmm? ọmọ nìyàn tó bá fẹ́ tó bá fẹ́ nuclear family àwọn oní nuclear òun ìyàwó àti gíní àtọmọ àbí ọjà fún ṣẹ́fẹ́ wọ́ọ̀dù nuclear ṣẹ́fẹ́ tí yọ́ sí ibi nucleus wọ́n ti yọ́ tọ̀ ní tí ń bí nucleus ní pé mọ̀dọ̀mọ́dọ̀ nù nǹkan àbí ẹ̀kọ́ ni mọ̀dọ̀mọ́dọ̀ nù nǹkan tó pé tẹ bá ti wọnú rẹ̀ jù ú ló wà nínú pátápátá òun náà ló sì kúlóòsì mọ́ ẹni tó ṣe àbíbẹ̀ kọ́ ni ọlọ́run ò bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ọkọ̀ bẹ̀rẹ̀ òun ló fi láti wàsọ́ọ̀hì bá ti yíwọ́ bà ní ìlú fi láti ìyàwó àkọ́mọ gbogbo òun ni nucleus ẹ̀rùn pé ìyàbá ya sáàkù bá ti mọ́ yọ sẹ́ẹ̀lì àti ta láti wọnú nucleus tàbí a máa sọ cell membrane membrane ni covering tan fún èyí sábà tí bá ti ń wọnú lọ sí ní ṣe ń súnmọ́ sí àbí ẹ̀hìn ọlọ́dún abẹ́rẹ́ láti ta ọmọ ìyá ló fi bẹ̀rẹ̀ torí pé ọmọ ìyá àyàn lóòótọ́ àjọ dàgbà ni ó súnmọ́ wa ṣùgbọ́n àtùmùsùlùmí ṣé ó lè wọlé rẹ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ àtúndì lára òun ni àkè ọmọ ìyá yìí kéèyàn tó mọ̀ pé èèyàn lọ mọ̀ ìyá látàṣmẹ́ǹtì ma èèyàn ó dágbà débi kan kéèyàn tó lè feel closeness ọmọ ìyá yàn èèyàn ó dágbà débi kan èyí tí ó ọkọ̀ ọmọ ní kó tó kọmọ ìyá ní kí wà ómì yí wà àbí àti àbí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ó nígbà tó kọ́ bí ọ ló kẹta wọn because orí ìdí wọ́n pè ní àbíyàn ọkọ ló jẹ́ sí ìyàwó èyí tí wọ́n pè ní ọmọ ìyàwó ló jẹ́ sáwọn ilé àwọn tẹ̀kan ń bá láìfún wọn lọ ìwọ fún wọn ni ìwọ ló dìbì fáyìn ó kọ tó mọ̀ jẹ́ àsáìdà concern wọn ò tí lè jókòó ọ̀yẹ́ tó pé wọ́n wá ní o ọ̀lẹ́jọ́ kan husband wife ìwọ́dá àárín wọn ló sọ wọ́n di fádá àmọ́dá so ìwọ ni wọ́n kọ́ mọ́ so ìwọ súnmọ́ àwọn yẹn ọkọ́ bẹ̀rẹ̀ láìpẹ̀ láwọn yẹn bífọ́ ọmọ ìyá so ọlọ́run bá ń tó lọ bí tí ń síríọ́sì sí ó bẹ̀rẹ̀ láti áàkì ó bẹ̀rẹ̀ láti ómù àti ábù ọ wá bọ́ sí lẹ́bù bí tí ómù umm àti ábù wà tẹ́lẹ̀ kí wọ́n tó dé wàsáhìbá ti hí wọ́n bàyẹ̀ ìyàwó àtọmọ ó fi ẹni tí ń sá ti sọkọ hmm? tọ́ gbogbo àwọn tá a wí ṣé wọ́n èyí táwọn èèyàn tá a máa ń lò ní sọ́pọ́ọ̀tì ní ayé ni ṣé kí èsà àwọn gangan ní àwọ́bájẹ́ source of happiness wá ní àtijọ́ live time kọjá nǹkan méjì lágbọ́dọ̀ ṣe fún wọn irú àwọn wọ̀nyí tọ́dákọ̀ ibi tán close ma wà dé tán bá wà nú ewu kí ni tó kí ló yẹ ká ṣe tó bẹ́ kárẹ́ sí wọn so now ẹni tó súnmọ́ tó báyìí tó yẹ kó wà nú ewu táà tó wá ń sá fún tàbí ìkàtí dé because àwọn kọ́nà àwọn yóò wípé ah no ó ṣe dá wọ́n lábúrò rẹ̀ ó ń dùn sínú odò ó dẹ́ ń sá ṣẹ́mà ìdáwọn yóò wípé náà kò yẹ kó ṣe bẹ́ẹ̀ ah, wọ́n níyàwó ẹ àwọn olè àtàkẹ̀ wọ́dẹ̀ sá kírẹ́tù òjò parí bá pọ̀ yes mẹ́rin mẹ́rin wọ́n ní bàbá ẹ̀wọ́n kí náàbẹ̀ wọ́n ní wọ́n yìí bàtí lójú òjò kẹ́yìn wọ́n dàpapọ̀ yes èyàn máa ń dó ti rú àwọn ilé ìgbẹ̀fà àtàbáwà pọ́blẹ́mù àríẹ̀kọ́ tọ́lọ́ wọn láwọn tí èyàn máa ń dó ti pẹ̀lú kọ́dà gan tí sẹ́ǹsì wínú one tẹ́wọ́n wà ní problem gbọ́dọ̀ rẹ̀ sí wọn ìkejì ní pé tó ń sẹ́ẹ̀tì yóò sì máa ra ayé gan yóò wù ọkọ̀ wà pẹ̀lú wọn ní kọ́dà kọmọ́ àti ní problem àbí àwọn náà ló bí ṣe companionship ọlọ́run wá ní tó dígbà ó situation bá dé bá àwọn èèyàn yìí gẹ́gẹ́ ló máa sá àwọn tó pé méjì ló gbọ́dọ̀ ṣe fún wọn pé kọ́dà tó pé ní problem ni wọ́n bá wà fẹ́ ó yẹ kó rescue wọn ni wọ́n sọ bá ah, èèyàn dáadáa wọ́n náà wà ní problem fún mọ́sájá kan ní àlábọ́jọ́ àlọ́sítì lọ́bọ́jọ́ àlọ́sítì lọ́pẹ̀ mi làbúrò rẹ̀ àbúrò mi ní ìkíríkà kíríkà wọ́n lọ́wọ́ àti káwọn ní rẹ̀ ní wọ́n ní pé wọ́n lábúrò rẹ̀ lọ́sítì bọ́bọ̀ yà ọ́bẹ̀ mi sá lọ ní owó ní kílódé ọlọ́ ni ojú òṣèlú ìjà kìí àwọn opposite tó rò now ẹni tó bá fẹ́ lù lẹ́ sí pé aláì ọmọ ìyá mi ni òjé kí n wà lè jẹ́nà ọlọ́ni mo bá rí gẹ́jọ́ òun sàánì ìyá mi ni òjé kí n wà lè jẹ́nà mo sì fẹ́ ìbí fẹ́ náà ló jíkó sí ó ní ìjọ àbáyé ó mú eré ni o torí pé ṣẹlẹ̀ ọ̀rọ̀ yìí ẹgbẹ́ ìgbà tó sọ mo sọ̀rọ̀ kan pé ah, lárúbáwá kò lè kò lè nígbà táyà yẹn sọ̀kalẹ̀ kò lè ní excuse ó ní pé èdè yàtọ̀ fún pé ń convey meaning ìtumọ̀ ń convey psychology àwọn ìjọ tó ń sọ bí wọ́n ṣe ń ronú bá ṣe ń wúwà tẹ́bá tí ó lásán ẹgbẹ̀ tó bá tí àyín wò ní mọ̀túnmẹ̀ ẹni tó bá gbọ́n àgbọ́ ẹnu láyé ẹ̀nẹ̀kọ́ èdè lówó kàmà bọ́ta ó lè ó ti gbé tó mẹ́rin sì sẹ́wò ṣe rí lárúbáwá nínú àṣà rẹ̀ àti rẹ̀ ni pé wọ́n kéèyàn ya ojo wọ́n máa fi búyàn ni bàbá wọ́n fẹ́ ẹgbọ́n ebú ni pé èsọmọ rẹ̀ wọ́gí ni ìyàwó ẹ̀ wọ́n mú oṣù dúró ọdẹ̀ tó sáré ebú ni pé irú àwọn èèyàn kan jùkùnù lábáwọ́ pé lágbára ojú ni irú nǹkan tó lágbà lójú lọ́wọ́ wọn ni torí eléyìí pẹ̀lú bọ́lá ọba ṣe dá kò ní ìwò kó sáfáwọlé àmọ́ tó ṣẹlẹ̀ tó bẹ̀ bọ̀rọ̀ sá torí tí wọ́n bá fàá ibi tẹ́lú ó ń bá ní pé pínlẹ̀ ìbá pẹ ìmí gan mìíràn tàgbà kò ìgbọ́dọ̀ dúró wọ́n máa ń fi kéèyàn yẹ ojú búra wọn kátó wá sọ pé èyàn tó wá yẹ ojú fún lú àwọn wàyí tó súnmọ́ ẹ̀ lárúbáwá àwọn bànú tẹ̀lé mi ní àwọn lárúbáwá wọn lágbára gan wọn sì lápẹ̀ ṣùgbọ́n àwọn tó já àwọn ọ̀tá wọn tá wá fẹ́ bú wọn wọ́n wà fọ́pọ́sìtì bú wọn ẹ̀wọ̀n gbọ́ ọ̀kan wọn fẹ́ mútàkùnlá ní ó ní tẹ̀mímú bí túrú pẹ̀lúgbáyì àdámínà lọ́pọ̀tọ́ wàlá òsàlákà tóbólà rọ́ṣà àdìlà dọ́lá wàlá ànàbórògbóhùn aláàbáhárí kọmlátí rọ̀ àtàmímú nígbà ìdínlá wàlá mọ́láwọn tẹ̀mímú wọn ní agbìyànjú ibi tán láìkájú dé gbìyàn àwọn ọ̀tọ́ dáìkájú dé gbọ́n tó dáwà alẹ́ lókùnmọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọjọ́ àwọn kàwárí ara wọn lágídí kí nǹkan bá bẹ̀rẹ̀ ibi tó lé níwọ̀n ya ewu ni ṣẹ́ṣẹ́ tàǹtẹ̀ ṣẹ́ṣẹ́ yìí ọlẹ́gbẹ̀ kàwárí jù ní fi tẹ́lẹ̀ sí yẹn ṣàṣàdùdù yẹn òun ò ní ṣe ẹyẹ bí lẹ́zàmù ẹgbọ́ kánẹ́sì sọ̀tọ́lá sọ fáwọn sàhábà inna الله قد farada عليكم الحج fahujju ọlọ́run bá ti fi hajji lọ́rọ̀ àyànlé lórí ètè hajji ẹgbọ́n sí information of clear ọkùnrin kan wá sọ pé àti ìkúnlẹ̀ a ní yá Rasulullah sí lọ́dọọdún ẹgbọ́n sí lọ́dọọdún ẹ̀dàpọ̀ ìwó ni ó wà ń bẹ́ tó ń bá sọ náà ní ìsìnlẹ̀ wọ́n jẹ̀bàtì ó ti dọ̀rọ̀ yẹnu lọ́dọọdún ẹ̀dàpẹ̀ yìí kí ìsọdọọdún ìgbẹ̀yìn ìyẹn mélòó ló sì rìdì níjọba ti fóun láṣẹ báyìí òkè ni ẹ̀dọ́kan ọdún kọ̀ọ̀kan kéré yẹ kó jẹ́ bí every three three days tó dà yókù báwọn yókù hmm? so Tamim òun lẹ́ẹ̀fì rí pé torí irú energy tí wọ́n ní wọ́n lágbára ogun gan-an wọn lànà mi sọ pé ara àká tí wọ́n wúlò fún wọ́n lè lórí ìdájá ni aṣáájú ọmọ ti alájàjá tàbí ọ̀fẹ́ kan lágídí ó lẹ́fẹ́ fẹ́ wà láà ọlọ́run àdúgbé tàjá lọ èyí tó fi bíbí dínà mùsùlùmí ònú bá fà ìlànà wá tẹ́ ń sá òun làgbà lórí tó fi gbogbo tẹ̀mí mù ní kàwárì jù mọ́ kàwọn kàwárì tẹ̀mí mù ní ìpínlẹ̀ àwọn àwọn tọ́jà àwọn àfá ńláńláńláńlá tẹ́jẹ́ tẹ̀lé mi wọ́n wà ṣùgbọ́n ẹ̀yìn ló sì bí ìṣẹ̀ ọlọ́run bá wọn fún àwọn máa ń le àmọ́ ó kà pé kí ni wọ́n lè wọ́n lè lẹ́sìn tí ó wúlò ṣé wọn lọ́dọ̀ ha àyìn ọ̀la tẹ̀lé mi. الشيخ عبد kyautawai jere da mimmin noma àwọn ará mẹ́ṣíkì ni èyí ó fáwọn náà lọ́rọ̀ fún jihad àmọ́ tẹ̀lé ní tóun náà bá ya ọwọ́ tó dàgbàrú tó wọ́n mọ̀ wọ́n wọn lágbára wọn ṣe dáadáa fẹ́ sàmì yìí tó bá yà ọ̀tọ̀ tó àwọn ọ̀tá wọn wá fẹ́ bá wọn wí ó wá ní àwọn tẹ̀mí ìmọ̀ tó máa ń pariwo àwọn láyà àwọn láyà tẹ̀mí ìmọ̀ nìyí bitorokil ghayi ahadamin alkọ̀tọ́ tẹ̀mímù gbogbo ọ̀nà tí yàn lè fi sọnù ọ̀nà tí yàn lè sọnù ó yé ó mọ̀nà rẹ̀ ju ẹyà alkọ̀tọ́ lọ ẹyà alkọ̀tọ́ ni ẹyẹ tó ṣe pé lárúbáwá ma fi mọ̀nà pé gbogbo ọ̀nà tí yàn fi lè sàbù sórí ibú láyé ìtẹ́ fi lè sọnù tẹ̀mímù ń mọ̀ ju kọ̀tọ́ lọ pé walau salaka subula rashadi ladallat tó bá fi gbọ̀nà tó tọ́ yóò sọnù ẹgbọ́n ọ̀nà tí ó lìdí ẹ̀sá burú báyìí ó mọ̀ dáadáa tẹ́ bá fi sí sọ́nà bí tí nǹkan tí ó sì ṣe yóò sọ̀nà mẹ́ ọ̀nà bí ó rẹ̀ ní tí máa sọ̀nà ọwá ní ibi táwà yóò dé wà láwọ́ anna burgosan aláàzọ́hárì kọmlátì àbí aláàzọ́hárì namlátì ọ̀rọ̀ àtàtàmí anna burgosan idun tabari idun aláàzáhàrì námúlátín àbí aláàzáhàrì kọmùláti ìdún wá gùn àwúrèbé ẹgbọ́ àǹtì ẹwọ́ àǹtì lórí kẹsùn ìdún wá gùn àbí àǹtì gùn láìsì iná orí ẹ̀wọ̀n náà orí bẹ́sẹ̀ tó ìdún wá gùn wá bí méjì òṣè jáwọn kankan tí tẹ̀mí mú ó ti bú tán ìdí mo jẹ́ kó yòjò gán bí i kọ́nà tó bá rí dùn lẹ́yìn àwúrèdè yóò pé ah ọmọ ogun tó gẹ ẹ̀sìn ni ẹgbọ́ yóò wà fi rí tó lágbára gbà sọ́kàn wípé lábárò ìwò pẹ̀lú kò ya ojú wọ́n bù ní ọlọ́run ọba wá pọ̀ tré pé ok now ó rí ni ó sì ní kọ́dà tí wọ́n bá fẹ́ pàyà rẹ̀ fún òṣèpá ọ́ ma gbogbo akọ tó máa ń ṣe òun pé onígbìyàn kan yá òkè àmà òjò ọ̀rọ̀ òjò ìtumọ̀ yóò lè mékì fẹ́ẹ̀sì sáwà ẹni tí ò bá mọ orúgbà pé wọ́n fi òjò búyàn tọba múyàwó mi ọyà kú sí bẹ̀rẹ̀ ní ẹmọ́lúgbà ọjọ́ pé ibi láyà nùgbẹ́tọ̀ ìjá kìá ó sàfúnyàwó pé èmi ká ọjọ́ torí ó rí pé irú tí ń bà á pé ààrùn mọ́ dákẹ́ ṣe yémi náà máa bá tẹ̀mí irú ìyà tó ń jẹ yìí tó bá fi lè bá mi lásán agbára ọlọ́run ni ọlọ́run wá ń kà bá ti ń kà pé then ibàbá rẹ̀ àti then ìyàwó rẹ̀ àtọ́mẹ̀ ọlọọrụ ọba ń tó kí níyẹ má ṣe súnmọ́ wá ṣe dáadáa nígbà tó fẹ́ dákọ̀ ìyàwó ọlọ́run ọba dákọ̀ pé wọ́n múra àti kò níyàwó ẹ̀ kò dákọ̀ dákọ̀ kò dákọ̀ kìí sọ lárí ìyàwó ẹni tó ṣe pé mo máa ń gbádùn companionship ẹ̀ sọ́ọ́hìbù nù láti ń pa àwọn sàájá ànábì sàájá ànábì sọ́ọ́hìbù àtàwù àtàwà pẹ̀lú ànábì tán gbádùn ànábì wọ́n fẹ́ jòkó tì náà ìtúmẹ̀ ní pé tọ́lọ̀wọ́n bá bá lo imra tọ́lọ̀wọ́n lo zaojú èyàn lè ní ìyàwó pẹ́kú gan tẹ́lẹ̀ ní ẹ̀ẹ̀fẹ̀ kan ṣe dáadáa sí ayé kò wọ́gbogbo tí ìyàwó kàn jẹ́ pé ẹni tàbájọ tó kónà tẹ́lẹ̀ yóò máa bú ọ ní ọlọ́run olóyún bá lọ sọ pé àríwẹ̀ lẹ́rìn èèyàn wọn sá fún náà <laughs> ọlọ́run olóyún ọgbẹ́ ẹgbẹ́ àti àwọn pẹ́pẹ́ ní sábẹ́lẹ̀ òjẹ́lẹ̀ ẹni tó pé ìyàwó rẹ̀ rà mọ́ wù ọkọ̀ wà pẹ̀lú ẹ̀ òun gbádùn wa ó tún sá fún òun ẹmọ ní ẹ wá wo bí kí ní o ti sáàdì létí lárúbáwá kan lẹ́kọ̀ọ́ sọ́híbá ah, sọ́híbá mí ní túmọ̀ sóhun àwọn nígbà wo ṣẹ̀ṣẹ̀ tú ni kára àtúndí tú wá pé àdìyàwó rẹ̀ yéé ìyàwó rẹ̀ o yéé lọ́nà ìyàwó rẹ̀ o ìyàwó tó wù ó wá pẹ̀lú ẹ̀ tó ní ah dálé ẹ̀mbọ̀ wálé láàrin ẹ̀kà tó wù ẹjọ́ sí jáwé káàkiri yóò fi rú eléyìn náà yóò fi gbé ìjà pé ah ẹmù kí ní wọ́n sọ wúrẹ̀ bá fún ẹwọ tí yóò bá bá sọ fáànà pé wo ṣẹ́jẹjẹjẹjẹ bí ṣe dìlì pẹ̀lú ẹ ilé ayé rẹ̀ ó bà jẹ́ débi kódà gan wo wà á rí pépà wà pé lówó Wọ́n pẹ̀lú ọmọ túnmọ̀ rẹ̀ gbá ìmọ̀ṣe ọ̀pá èmi wà rẹwé tàbíjọpẹ́ ewé green ní náà kò sówò nàìjíríà tó jọ sáàrọ̀ ìgbọ́pọ̀ tó bẹ́ẹ̀ ní tẹ́ wọ́n ní ìsẹ̀lẹ̀ ọ̀dọ̀ sí wọn bá náà tẹ́ fílẹ̀ o pé ah, wà rí pépà wà rí ewé pé kí tó bá ti lè mú ìyẹ̀tẹ́ <laughs> ó ti dé lẹ́bù kan ipé ìjọ tí ìyàbá fi rí dálẹ̀ sọ ìbà tí tún ń sá nǹkan yẹn lè òun lẹ́fì rí pé jẹ́lọ́ ọ̀fẹ́ kọjá kìí àwọn ní ha ọlọ́ ní inna zalzalata sa'ati shay'un 'azim nini mijal kiyama mọ́rọ̀dẹ́à gbogbo ẹni tí ń kúnyàn lọ́nyà ẹ̀dàkùn èdè lágbára mọ́rọ̀dẹ́à yàtọ̀ sí mọ́rọ̀dẹ́ mọ́rọ̀dẹ́à tó níta ó yàtọ̀ sí mọ́rọ̀dẹ́ tí ò níta lọ́dọ̀ lágbára anything tó bá ṣe póbìnrin nìkan ló lè ṣe ọkùnrin ṣe lárúbáwé sábà fi táà tóbìnrin sí mọ́ ìwọ́n kò sí ìgbẹ̀rọ tó fẹ́ separate onídàrú ọ̀rẹ́dì tó wá gbogbo ìrìn tó lóyún kò sọ pé imra àtún hamila kan ní imra àtún hamil tó gbé ọkùnrin òkẹ̀kẹ́ lé jẹ́ hamil tẹ́lẹ̀ tó bá gbé sọ ìyàwó rẹ̀ pé ìyàwó mi yóò ní imra àti tọ́ọ̀lẹ̀ mọ́ kọ ìyàwó mi lẹ kò ní sọ pé tọ́ọ̀lẹ̀ kọ̀tọ̀ tó gbé mú ikọ̀ ọkùnrin náà lẹ obìnrin tí ń ṣe haidọ̀ yóò ní hahid kò ní hahidọ̀ tó wọ́pọ̀ mi obìnrin tó ṣe wípé iṣẹ́ rẹ̀ ní pé kó nọ́ọ̀sì a pè ní mọ́rọ̀dẹ̀ hmm? obìnrin tó ṣe pé ó nọ́ọ̀sì ọmọ a pè ní ṣe òun pè ní mọ́rọ̀dẹ̀ tó níta tóbìnrin kan bá wà ní éèjì pé ó lè nọ́ọ̀sì ọmọ rẹ̀ ni pé ó tẹ̀ bímọ ẹgbọ́n mi yí pé ah, Eh, eh, míkì tí ń dà ní ilẹ̀ kódà kí ọmọ má gbé ọyàn rẹ̀ sẹ́nu mọ́dé ní wọ́n pẹ̀ òun làwọn èèyàn gbọ́yé sábàgbà àwọn àfáà sọ wípé ara àwọn èèyàn tí wọ́n fún ní rọ́sọ̀ eh, pé òun náà lè fi jámù òun ni ah, obìnrin tó jẹ́ mọ́dé àwọn wà á tún pé

aṣọ mélòó ni ó pààrọ̀ ó tó rìnrùn kí láfúnkó kí ọ́dá tó bá ti wá sọ ẹyọ ọ̀kan jẹ́ kó tọ̀ sí dáadáa mọ́tì kírùn o lè sí jámù òrùn rẹ̀ so that inú tẹ́ kó kí ní zúrí o lè kí ní bí 5 so that ó lè bá sọ lẹ́ẹ̀kan náà because tàbá sọ pé bẹ́yà kó máa kí gbogbo òrùn ọlọ́lọ́mí yasọ tó pàrọ̀ so múrídì wọ́n ń pé obìnrin tí ń tọ́jú ọmọ kìí sọ obìnrin tí ń fún ọmọ lọ́yàn nìkan tí ń tọ́jú ọmọ ìtọ́jú ìlà mìíràn gẹ́gẹ́ bá dúgbé ọmọ lọ́yàn ọyàn èé ṣe nájìsì náà gẹ́lẹ̀ gbé gẹ́gẹ́ gẹ́gẹ́ but tí bá ti ń tọ́jú ọmọ yóò yàgbẹ́ sí tọ́ àmọ́ múrúdíà táyà kùrán ló tafẹ́ tú ó ní obìnrin tó gbé kí ọmọ gbọ́yàn rẹ̀ sẹ́nu tí ń fọmọ lọ́yàn báyìí ẹgbọ́ ṣe ẹmọ rú àánú tóbìnrin tí bá ń fọmọ rẹ̀ lọ́yàn ó ní ọlọ́run wá ní wò ń jọ náà kọ́dọ̀ obìnrin tó gbọ́mọ rẹ̀ sáì sáì ọmọ tí bọ́yàn yóò fling ẹ̀dànù ni dàpọ̀ mú se wúkó láàánú rẹ̀ tó irú nǹkan tí ń ṣẹlẹ̀ kọjọ́ ọ̀rọ̀ anú pé wọ́n àà bí tó jẹ́ ìkọ́ kálukú mọ́ra rẹ̀ ní olúwọ́mọ́ lọ́pẹ́ múrúdíà àmàrà wàtádọ̀ òkúlò láti hamlin gbogbo ẹni tó bá gbé nǹkan tó gbé nǹkan wàtàrà ìyánsà tó kààrù wàrà àwọn èèyàn fún ọgbà ń sáà

ẹnìkọ̀kan náà àwọn ilé ló ti ní ṣáà ní tó tó dálé sáàrí bá ti àwọn dálé ẹ́ ọmọ mi kò sí ọlọ́pàá wá fẹ́ sọ ọlọ́wà ní ojú ìjẹ ọmọ nílé níjọ́ kìíyàmà àwọn ojú kan bẹ́ àwọn wọ́n bright pẹ̀lú ìmọ́lẹ̀ yóò máa glow

wọ́n sì máa dùnnú àwọn ojú kan àwọn kan wà wùjú ń tàràkù ha pọ́tàrọ̀ àwọn ojú kan bẹ̀tẹ̀ pé tí ó kọ́ bá rẹ̀ níjá kìí bí ókè sọ ojú yọ́ ìjẹ́ àlẹ́ àkọ́bà níjá kìí àwọn ojú kan lórí dọ́ọ̀sì ni ó kọ́ ó ti hàn tó ti mọ́bí tó ń lọ lè bá bàbá ẹ gbọ́ sí ìgbà ìgbó tó ti gbọ́ tẹ́mà hmm? <laughs> bí kí ìṣẹ́ tẹ́lọ pẹ́tọ̀ ọ̀yà ẹ̀ṣọ́ last prayer káàyè gbọ́ nítọ́ ti gbọ́ ojú rẹ̀ dọ́sí ó bò tàràhákù àkọ́tàrà òkùnkùn náà tún wá bò ulaika humul kafaratul fajr àwọn yẹn ni kèfèrí àwọn ni kò kí tẹ́ bá wo súra táàkà yìí sọ́tọ̀ abọ́ta yìí ìparí rẹ̀ yìí tẹ́ bá pẹ̀lú súra tápadà lẹ́yìn ẹ̀yìn ó rí pé fẹ́ sọ bẹ́ẹ̀ tó fẹ́ pín àwọn èèyàn sí méjì pé àwọn ọmọ náà àtàwọn ọ̀rọ̀ ọmọ náà ló wọ́pọ̀ wọ́n ni fàíza jẹ́ àti sọmọ̀lù kúrò wọ́n ni fa amma ma ń tọ̀wá wà á sára àyàtà dúníà fàíl jahim ọkọ̀ sọ̀rọ̀ ọmọ náà ó sọ̀rọ̀ aljanna níbi eléyìí ọkọ̀ sọ̀rọ̀ ọmọ aljanna àwọn àfáà kan wù pé á ah, ó ní rí sọ́lọ̀ fi tó bá ó ti hàn wọ́n ní rí sí sọ́lọ̀ fi tó bó ti ah, fran ojú fún ta ní kò ta fáfọ́jú tí ó jámà nǹkan kan lójú àwọn èèyàn ó fàánà ojú fún nítorí àwọn kan táwọn lọ́rọ̀ ọlọ́run wá fẹ́ pán rú afọ́jú òun lépé ọ̀rọ̀ tẹ̀lá ọkọ̀ dákọ̀ ìwọ̀dáwọn yẹn ń fojú o níjọ́ náà tó rójú tán france ọ̀hún ojú ìtẹ́ ní ọmọ gbúlọ ọlọ́run kọ́kọ́ gbé òun síwájú kó tó sọ̀rọ̀ àwọn kèfèrí ébìkọ́ta àwọn kèfèrí làwọn èèyàn rí lẹ́ntẹ́ntì síwájú lé ayé ilé ìlọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ti síwájú ọlọ́run ọkọ̀ sọ dájọ́ tẹ̀ ọkọ̀ sọ orí ọkọ̀ sọ tó ń ṣe ànàzẹ́ àti ìtọ́lọ́run ọba tọ́kọ́ fi bẹ̀rẹ̀ ni pé ariwo dé yóò wà ní gbogbo nǹkan ẹ̀yìn ti gbọ́ ilé nǹkan o ọlọ́run bẹ̀ kan fẹ́ sọ ń pa àwọn tánìkò sí jálùkì àmà tàwọn tó ń jálùkì ọlọ́run fọ̀ bí tó ń padà sí wọn là kọ́kọ́ ó tó wá sọ àwọn èèyàn kan gbá àwọn níbi abáta èèyàn láfi bẹ̀rẹ̀ àlàámá táwọn èèyàn ó jámọ̀ kankan o ilé ayé àmá lọ́dọ̀ àwọn ọlọ́run ọba èèyàn ńlá ńlá ni inṣáàlá àjò báyìí tó bá di mẹ́sì pẹ̀lú ọgọ́lọ́ àkà ọ̀pọ̀pá tó padà orí àti ọlọ pẹ̀lú ilé abẹ́lọ́ ọba ìfún alágbóyè ẹsẹ̀ rẹ̀ bí sábà lè ṣe mistake lọ́pàá orí fún wa sábà gẹ́ dáadáa ọlọ́run à. ẹ jẹ́ kẹ ẹ lálọ́lá ẹ jẹ́ kẹ ẹ jẹ́ kẹ ẹ jẹ́ kẹ